السلام عليكم ورحمة الله وبركاته يقول الله عز وجل في الآية الحادية عشرة من سورة يونس وفي الآيات التي بعدها أعوذ بالله من الشيطان الرجيم ولو يعجل الله للناس الشر استعجالهم بالخير لقضي إليهم أجلهم فنذر الذين لا يرجون لقاءنا في طغيانهم يعمهون وإذا مس الإنسان الضر دعانا لجنبه أو قاعدا أو قائما فلما, فلما كشفنا عنه ضره مر كأن لم يدعنا إلى ضر مسه كذلك زين للمصرفين ما كانوا يعملون ولقد أهلكنا ولقد أهلكنا القرون من قبلكم لما ظلموا وجاءتهم رسلهم بالبينات وما كانوا ليؤمنوا كذلك نجزي القوم المجرمين ثم جعلناكم خلائف في الأرض من بعدهم لننظر كيف تعملون تتولي آية كلا ولو بلا دعوة wọ́n ṣàlàyé bó ti ṣe jẹ́ pé ìké òun lórí wa pọ̀ nínú ayẹlẹ́ kọ̀ọ̀kan láyé nítorí pé tó bá jẹ́ pé bí àti ń gbé ọ̀rọ̀ lé ayé wa gbà ní bẹ́ẹ̀ lọ́lọ́run ọba bàbá wa gbé gbà ní nítorí dájú ní kọ́rọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú ọba ti dàrú ọ̀rọ̀ púpọ̀ nínú ọba ti bàjẹ́ nítorí pé ọ̀nbẹ nínú wa ẹni tó ṣe pé gbogbo ògbésẹ̀ ẹjọ́ ti ṣe bàjẹ́ fún ìyẹn ọmọ gbé gbogbo ojú ọ̀nà tí ìgbésí ayé ló ti ṣe dàrú òní ọmọ tọ̀ tó bá wá jẹ́ wípé bí ìwọ ti ṣe ń sánà kọ́rọ̀ rẹ̀ ọ́ kọ́rọ̀ rẹ̀ ọ́ lọ́lọ́run ọba bá bọ̀ ọgbà bẹ́ẹ̀ ni ọ̀dà tó pọ̀ pọ̀lọpọ̀ ó ti kú dànù ìdí nì tó fi jẹ́ wípé gẹ́gẹ́ bọ́lá ti ṣe ròyìn ara rẹ̀ gan lọ́rọ́ rí ó ní sabaqat rahmati ghadabi ó ní àánú mi borí ìbínú mi bẹ́ẹ̀ lọ́lọ́run ọba wa rí ó ní walaw yu'ajjilu Allahu linnasi ash-sharra ista'jalahum bil khayr tó bá ti pé ọlọ́run ọba wa yóò máa mú kí aburú ṣe wá ní wàrà ìṣẹ̀ṣà yóò máa kán aburú lójú pé kó sí wa gẹ́gẹ́ bí òun ti ṣe máa mú kí dáadáa ṣẹlẹ̀ sí wa ní kíákíá tó ti pé ọlọ́run ti ṣe máa mú kí dáadáa ṣẹlẹ̀ sí wa èyí ọmọ amúti aburú ọ̀sẹ̀lẹ̀ sí wa nígbà tá a bá ti tọ̀ náà kó burú kó bàjẹ́ nígbà tá a bá ti tọ̀ náà kó burú kó bàjẹ́ tó bá ti ké bẹ́ẹ̀ lọ́lọ́wọ́n bá ọmọ amúti aburú ọ̀sẹ̀lẹ̀ sí wa lọ́kọ́bí ilayhim ajaluhum ọlọ́ni àbá kú dànù àbá kú dànù nítorí pé ọmọ yẹn ó ṣe é ṣe kọjá pé ń sànà bí ó ti ṣe bàjẹ́ fún un ó ṣe é ṣe kó máa gbé gbèsè bí ìyàwó ti ṣe sọ̀kalẹ̀ sí tí ìyàwó fi agboolé rẹ̀ ṣe bùgbé tó bá wá jẹ́ pé bó ti ṣe sánà rẹ̀ bó ti ṣe ń wá aburú yẹn lọ́lọ́run ọba náà bá kan lójú fún ọ gẹ́gẹ́ bí kí ṣe máa kan dáadáa lójú pé kó sí ọ nígbà tó bá ti sánà kọ́dà fún ọ tó ti bẹ́ẹ̀ lọ́lọ́run ó sì máa kó aburú bá wa nígbà tó bá ti sánà kó burú kó bàjẹ́ laqudi ilaihim ajaluhum ọlọ́run fún ọba ti pa gbogbo wa o nítorí pé látàrí pé ọ̀sán náà kò burú kọ́ bàjẹ́ yóò ti burú yóò ti bàjẹ́ débi kó ti kú yóò ti burú yóò ti bàjẹ́ débi kó ti dìkan yóò ti burú yóò ti bàjẹ́ débi kó tọ́mọ rẹ̀ yóò ti gbogbo dúkìá rẹ̀ yóò ti di ńtọ́pa yóò ti burú yóò ti bàjẹ́ débi pé àwọn èèyàn ní rántí pọ̀ gbélé àánú ọlọ́run ni ló fi jẹ́ pé ó máa ń lọ wa lára ṣùgbọ́n gbà tó ti pé aburú aburú náà ṣẹlẹ̀ ọlọ́run ọba ọ̀gbàgbé o tó tilẹ̀ jẹ́ pé máa ṣe àmójúkúrò lórí púpọ̀ nínú tọ́jẹ́tọ̀ rẹ̀ lórí wa káàkiri tó bá ṣe pé gbogbo àbòsí tà gbogbo àìdá tà ni ọlọ́run máa fi di wá ni. ẹnìkan oníṣẹ́kù nu wa òsì màlẹ́kà nu wa ọ̀daràn lọ́pọ̀ nínú àwọn yìí ọlọ́run ọba ìgbà tí sẹ́nìkan kù nínú wa ẹ̀rí nígbà míì tọmọ wa bá tẹ wa wa a máa ṣépè lóríṣiríṣi a máa pé kò ní dáa fún kò ní rí rere láyé kọ́dà gan tó bá kú díẹ̀ kọdụ aga kọdụ aga ti pè yẹn ní kanṣu kanṣu. bẹ́ẹ̀ náà nì tó bá wá sí pé ẹrù wa lọ́sẹ̀ wa kọ́ àà gba tiẹ̀ tí ó pọ̀ lépè bẹ́ẹ̀ náà tí ìyàwó bá sẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ó ti máa ti àwọn ètò burúkú yóò ti máa pe aburú mára rẹ̀ dúkìá tó ní lọ́sẹ̀ dúkìá tó ní lọ́sẹ̀ bí káfíà gbé mọ́tò lọ tá à ń lọ ni àti ìwà arìn jìnnà àtẹ̀tẹ̀tẹ̀ dọ́là dáadáa mọ́tò bá takò gbogbo ẹ̀yàn tó sọ wọn ń gbà lórí kí mọ́tò ṣiṣẹ́ mọ́tò sọ akọ kó wọn ní ṣiṣẹ́ náà ní ẹ̀ ń yín jẹ ní ṣiṣẹ́ so gbàdánlọ́pọ̀ mẹ́kọ̀ọ́ alákọ̀ọ́kọ́ wa wọ́n kò ṣiṣẹ́ wọ́n tún pe mẹ́tọ́ ẹlẹ́kẹ̀dẹ̀ wọ́n gbìyànjú kò ṣiṣẹ́ wọ́n á pe ẹlẹ́kẹ̀kẹ̀ àwọn ni à máta nìyà àti máta náà wá dé bọ́ náà tó wò òun náà gbìyànjú sí ẹ̀rọ náà mọ́tò ṣiṣẹ́ tẹ̀ ń mọ́tò yẹn di mọ́tò sí lábára tó kò ní dá fún ọ mọ́tò yìí kódà gan ọ lè kó jalajala ní ọba kú kò ní kò ní gba tuntun ṣe láyé ìmọ̀ jálajàla ní oṣù dàkú ọkọ̀ ọ̀pẹ́ ìdèjì ní gbogbo pàtì rẹ̀ ọ̀pọ̀ kádàrú ṣùgbọ́n mi ìyẹn ti rí nu dúkìá rẹ̀ kọ́dà yóò tún máa gbé sókè yọ bẹ́ẹ̀ ni ẹni tó ṣe pé sílẹ̀kùn lé kò rí sí ó gba gbogbo yẹn tó àbí kọ́kọ́rọ́ yẹn la máa fi ń sí bẹ́ẹ̀ ni ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tá a bá ṣẹlọ̀ á rí lára gbogbo ògbésí ayé wa ìbá tẹlọ nísìnyí gbogbo ní tẹ̀sí máa ń ṣe ní rọrùn kò ní ṣèṣe má ṣùṣùgbọ́n mi ìyẹn tètè fura pé mo máa tẹlọ ni ẹ̀ṣẹ̀ tí mo tẹlọ lọ́lọ́run fi ń bí mi báyìí tó lẹ́bà sílẹ̀kùn lẹ́kùn ọba ní sí ah ìbá gàdàgbòdo yìí náà láti kọ́kọ́rọ́ yìí sí ẹ sì sí sí ẹ tún kan po sí ẹ tún lọ wá ẹni ọyẹ ẹ tún ẹ ṣe gbogbo ẹ ń tanra ẹ jẹbi tẹ sùn sílẹ̀ dé lónìí tí gbogbo yẹn bá bá tíráì rẹ ẹlẹkùn tí wọn bọ sí rí ìwọ náà lọ máa ń sìn kan rẹ tí wọn bọ tíráì rẹ fún oníṣẹ àti àwọn polórí bú wà gádàkúndó lẹ polórí bú rẹ lẹ òkúkú ní dáa bá gádàkúndó eléyìí tiẹ <laughs> yọọ bá máa gbé dúkìá rẹ ṣépè tọba wa jẹ pé gbogbo bẹ́ẹ̀ ti ṣe ń ṣépè lọlọrun ọba ọba gbà lẹ́nu yín ni à á ti kú dànù tí kálukú ti sinmi torí ẹ ló pé ọba àánú borí ìbínú òun gbogbo alaba ti parun dànù látàrí èpè wọn mọ wọn béèrè pé kí ló pa ìyàwó rẹ ìyàwó wọn dáhùn pé èpè ọkọ mi nù wọn máa béèrè pé kí ló pa ọmọ yóò pé pé bàbá mi nù wọn máa béèrè lọ́dọ̀ bàbá kí ló pa yóò pé pé ọmọ mi nù wọn máa béèrè lọ́dọ̀ ọkọ kí ló pa èpè aya mi nù sòbí ọba ti máa tẹlẹ nù ṣùgbọ́n bàálà nù lọlọ ẹnlọfà ló fi jẹ pé gbogbo èpè tẹ̀sán yìí ọlọ́run ọba gbọ́ kìí ṣe pé kò gbọ́ gbogbo aburú tẹ̀ ń tọrọ fúnra yín ọlọ́run ọba rí kìí ṣe pé kò rí ṣùgbọ́n ọlọ́run ọba ẹlẹ́dàá wa kìí kán aburú lójú pé kó ṣẹlẹ̀ sáwọn yẹn bí ẹbí ti ṣe máa kán dáadáa lójú pé kó ṣẹlẹ̀ sáwọn yẹn. iná ìdọ́fà ló fi jẹ́ pé ẹ̀rí pé tá a bá ṣàdúrà kọ́dà tá a ṣàdúrà kí gbogbo nǹkan máa dámárá ọlọ́run ọba máa tètè gbàdúrà ọlọ́run ọba máa tètè gbàdúrà ẹ̀yin náà ní pẹ́ ẹ̀ ní jìnnà tẹ̀sí rámìíràn tàbí àgbà sọ àmọ́tẹ́ bá ṣépè tẹ́ ẹ ṣépè pé kíkìnì kan ṣe kíkìnì kan ṣe ẹni tó ṣépè gangan fúnra ara rẹ̀ ọmọ òkè à àbí alátìjọ́ tó ń ti ṣépè yìí kí ló dé ṣépè yìí ọ̀sẹ̀ pàápàá jùlọ ó ṣépè fẹ́nìkan tó sábò sísun tàtó ṣépè fẹ́ni tó sábò sísun tó ń fa síkó tó ọlọ ọlọ́mọdé ọpẹ́ mọ́dé ojú náà báyìí báyìí báyìí ni wọ́n fẹ́ kọ́ bá ń ṣègbésí ayé rẹ̀ yọ padà sẹ́ náà fàámọ́ lọ́wọ́ bẹ́ẹ̀ lé dáa wa. ó lè má jẹ ọ̀sẹ̀ ní kíákíá torí ẹ̀ ló ti jẹ́ pé ọlọ́run sọ nínú hadith kòdìsí pé tẹ́nìkan bá sábò sísè yín tẹ́ bá ti pè fún ọlọ́run ọmọ sọ yẹn pé la ba'da la ansurannahu walau ba'da hin màá rìn ẹni tó ti pè yìí lọ́nu kódà kó ti pé ọ̀pẹ̀ màá rìn lọ kódà kó ti eléyìí túmọ̀ sí pé ọlọ́run ọba kì í kán kì í kán aburú lójú pé kó tètè gẹ́gẹ́ bí ṣe máa kán dáadáa lójú pé kó tètè ṣẹlẹ̀ ìdí ni ìjọba jẹ́ pé nínú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láyé wa ní ìsìn kọ́pẹ́ kò jìnnà yìí náà nílẹ̀ lárúbáwá kan ẹrú ọlọ́run kan ó ń sàárẹ̀ kí wọ́n á tètè gbé lọ sọ́sítù bàtà gbé lọ sọ́sítù àárẹ̀ gbogbo ìtọ́jú sẹ́lá wọn ṣe fún kàkà kó dínkù ó tún pelékè sí i ètò wọn bá wọn tí ń tọ́jú rẹ̀ lẹ́rù ni pé. àárẹ̀ yẹn jẹjẹrẹ ni tó ṣe pé ó so mọ́ lọ́kàn nígbà tí káńtà bá mú yàn lọ́kàn pé ṣe eléyìí ni wọ́n ń gbìyànjú ọ̀nà wo làwọn lè gbà kó tó di pé ọba gbogbo ọkàn jẹ táwọn ó tiẹ̀ fi lè sọ ẹ̀mí rẹ̀ òjijì ni wọ́n torí pé káńtà yìí tún yọ lára ẹ̀ lọ. káńsà yọ lára ẹ̀dọ̀ àwọn oríkèé tó wà kírítíkà gidigidi kí aláṣẹ wọn fura pé aláàárẹ̀ yìí báyìí wọn fura pé aláàárẹ̀ yìí báyìí kálukó dìde kálukó dìde ní tó bá fẹ́ rí lé yálà. wọn fura pé aláàárẹ̀ yìí báyìí wọn fura pé aláàárẹ̀ yìí báyìí ẹ bá ń pè lágbájá ẹ bá ránṣẹ́ pè lágbájá ẹ bá ránṣẹ́ pè lágbájá ah wọ́n ti ẹ ti jẹ́ oníṣẹ́ bá ti pè wá ẹ̀ máa bó ti jẹ́ tí wọ́n bá lọ bá oníṣẹ́ kó fún wọn nọ́mbà rẹ̀ wọ́n wà kàn lágbájá ń sàárẹ̀ ó sì lóun fẹ́ rí yín báwa ni tó bẹ̀rẹ̀ sí ní sàárẹ̀ ẹ̀ ẹ́ sì ń bọ́yá òun lọ́rùn ọ̀pá olùkọ́ ti bẹ̀rẹ̀ sí ní sàárẹ̀ wọn ni àyìn ti ń sàárẹ̀ fọ́dọ̀ ti tójọ́ mẹ́ta fọ́dọ̀ ètò tiẹ̀ burú sí ni pé jẹjẹrẹ ni ó mọ́kàn látọ̀kàn ó tún ti lọ fẹ́dọ̀ àmì gbogbo ẹ̀ ní ọmọ gbogbo ẹ̀ ní ọmọ kan lọ́kọ̀ọ̀kan títí ikú burúkú kí ló dé ẹ̀rọ ni ọlọ́tàdì ọlọ́tàdì àwọn ọmọ pé nǹkan aburú sẹnìkan gbọ́wọ́ ẹlòmíì ju àtàtì lọ. arákùnrin wọn bá bí kí ló dé tí èsì pé àyìn yọ wọn ní kí èsì pé àwọn yọ ṣùgbọ́n tí ń sẹ́wọ̀n ọmọ nílẹ̀gbẹ̀ẹ́ tí ó sì kí ló dé wọn nítorí pé àwọn nílẹ̀ kan lẹ́gbẹ̀ẹ́ ilẹ̀ ń tà rẹ̀ sí. pàtó tí wàá rí kí mẹ̀kúnnù lòun aláìní lòun arákùnrin wa san gbogbo ọ̀nà tó fi gba ilẹ̀ yẹn mọ̀ lọ́wọ́ kò sí ẹni tó wọn rántí ọ̀sẹ́ni tó wọn bẹ sí ó lo ilé ẹjọ́ ó lo agbára kó lówó wọn sá fi dájọ́ wọn fi gbé ó fi wá gba ilẹ̀ yẹn mọ̀ lọ́wọ́ àtijọ́ yẹn ló ń ti ń ṣépè fún ẹ sì mọ pàdé wọn lọ́wọ́ òdodo ni ànábì sallallahu alaihi wasallam ni ittaqu. دعوة المظلوم فإنها تسعد في السماء كأنها شراب أبري إكيان تسابوسيسيو nítorí pé fífò lòpè yìí máa fò lójú sẹ́mà tó máa fò lọ sí sẹ́mà gẹ́gẹ́ bí ẹ̀ta náà àkìtẹ́ bá dáná tẹ tó tó sí náà gbá kó dáadáa ẹ̀ta náà ìṣe ni ọ̀ máa gbéra tí wọn máa gbéra tí wọn máa gbéra tí wọn ní bẹ́ẹ̀lì tẹni tá a bá ti àbò sísè tọ wọn ní láti jọ ló ti ń ṣépè fún un nítorí wọn ti tọrọ pé kọlọ wọn fi ṣe náà lọ́lọ́run báyìí láàyè láàyè lọ sílẹ̀ ló ti jẹ́ pé àbòsí èso ìṣòro ṣàdúrà tẹ́ máa ń ṣàdúrà kọ́dà ó lè tètè gbà àmọ́ àdúrà kọ́dà jẹ́ ọlọ́run lè lọ lára ọlọ́run lè lọ lára. báyọ̀ ní sẹ́sẹ́ pé inú ti ń bí ni òun náà fi sọ pé ẹni tó tọrọ kọ́ bàjẹ́ kejì òun náà ní padà ha tọ́ba bàjẹ́ fún òun náà yóò fi sọ pé wọ́n lọ́n dákun gbogbo aburú tí mo tọrọ ọ̀sẹ̀ ẹ̀yin yorùbá náà sì ni yóò ṣe pọ̀ sẹ́ńkọ́ àdúrà kan jù pé lọ bí èèyàn bá wá jẹ́ pé ìpìlẹ̀ yẹn bá máa gbé àwọn èèyàn sẹ́ kò sí tàbí ṣùgbọ́n yóò sẹ́ńjọ́ kan náà yóò sẹ́ńjọ́ kan náà ni lílọ́tọ́lọ́ ńlọ lára ọ̀lọ́ lára ti ti gbàgbé yóò padà jẹ́ ọ̀sẹ̀ náà ni torí ẹ̀ tó bá jẹ́ pé bọ́lá wọn bá ṣe ń lọ aburú lọ́wọ́ pé ọlọ́wọ́n bá bá máa kán aburú lójú kọ́ ṣẹlẹ̀ sí wa ni bí tí ṣe máa gbogbo alàbá ti kú dára torí pé pépè rẹ ọba pọ̀ tí bàbá rẹ ọba ti pọ̀ títí bàbá rẹ ọba pọ̀ tí ìyá ọba ti pọ̀ so bí ti gbogbo ọba ti pọ̀ ó ṣe ti kọ́ pé àbúrò rẹ àgbẹ̀gbọ́n rẹ ó ti pọ̀ ẹ̀ ń bọ̀ lọ́sùn á dàgbà débi pọ́ǹpẹ́ yàwó gan èpè àwọn eléyìí ó ti pọ́ dànù tó ti kú dànù so tó bá yẹ kọ́ náà máa ń kan aburú lójú ni bó ti ṣe máa ń kán dáadáa lójú pé kó ṣe wá gbogbo alàbá ti kú dànù. rẹ eléyìí ò túmọ̀ sí pé ẹ wá kárí o ìpènìyàn máa ṣẹ̀ǹsó o kárí láì wo ẹ̀yin tẹ́ gọ̀ ọlọ́run fi hàn wá bí ẹ sọ ahọ́n yìí o ẹ sọ ahọ́n yìí o torí ijọ́ tí ọba àtẹ o ìlànà bí sọ̀rọ̀ lọ́wọ́ àdìsí náà ti kọ́ alẹ́ kan nínú àdéhìí kan ó ní ọ̀rọ̀ tó dáa ni ẹ máa sọ jáde lẹ́nu ẹ gbọ́dọ̀ máa ṣépè o kí èpè yẹn ọmọ lọ sí débi àkókò kan tọ́lọ́wọ́n bá yìí sáláì gbàdúrà nínú ẹ̀ tẹ́ wàá di pé ẹ tọrọ rẹ̀ ó ti ṣẹlẹ̀ lẹ́ẹ̀kan náà torí ẹ̀ tẹ́wá ti kọ́ lọ́wọ́n bá máa kán aburú lójú pípọ́ ṣẹlẹ̀ sáwọn èèyàn ni gẹ́gẹ́ bí tí ṣe máa kán dáadáa lójú pípọ́ ṣẹlẹ̀ sí wọn lọ́kọ́bí ilayhim ajaluhum gbogbo apátá làbàtìkú dànù.

wọn ò sì ní ṣe nǹkan tí ó mú wọn là níbi ìyọ lọ ọlọ́ni á pa àwọn ẹni tí ọ̀ràn kan àti pàdé ọlọ́run ọba tì sínú àgbèrè wọn sínú ìbàjẹ́ wọn sínú ra wọn sínú ìrégbè wọn ìyá àmàhóhùn inú rẹ ni wọ́n ti máa para gàdì inú rẹ ni ti máa para gàdì tí ní mọ́nà torí kìí kán aburú lójú pé kó ṣèyàn gẹ́gẹ́ bí tí ṣe máa mú kí dáadọ́ tó ti ṣèyàn gbogbo eléyìí náà tó ń fi hàn wá bọ́lá ọba ti ṣe jẹ́ ọba aláàánú ọlọ́run ọba wa ń sọ fún wa bóòlù yẹn rí gánà rí èèyàn dára rẹ̀ mọ́ ọlọ́run ọba ló mọ̀ wá. ala ya'lamu man khalaqa wa huwa al-latifu al tọ́lọ̀ ń tọ́ dáwọ̀ ní dáwà yọ dáwà dáadáa ọba tó ti kú kò sí ń tọ́ wẹ́ ọ̀mọ́ ọba tó gbogbo nǹkan pátá ló mọ̀ ń rẹ̀ ọba tó dá wa mọ̀ wá dáadáa ọlọ́run wa fẹ́ tú àṣírí fún wa àwọn àwa wa torí ká bá a sọ́ra aburú ni ìwà yìí káwọn lè bá a sọ́ra fún àwa mùsùlùmí ọlọ́ni wa idha masal insana ad ọlọ́ni tí aburú bá táburú bá pípè ní pè ní ọlọ́run. yóò múra sábẹ́ àní ní kíkakíka ọ̀nà tó di àbọ̀ oníwàásí lójijì ẹ̀yin ìyá mẹ́jẹ agbàgbé àdúrà àdúrà pàtàkì ń gbèsè ayé mùsùlùmí o tí wàá máa jí lóru bí yóò tún máa sọ fún ọ tí wàá máa jí lóru ẹni tí ń ṣe tó ń sì ń ṣe ẹni tí ń bọ́ sọ̀rọ̀ àbúrò ṣe àìdá ń ṣẹlẹ̀ sí kọ̀ wá lè má jí lóru jọ kàmánì ẹni tó ti sùn tí wọ́n nà kalẹ̀ gbalaja tó pé ọ̀la yọba máa sẹ́ẹ̀tì aláàmù kí ìwà aláàmù yìí bá kùnà láti jí mi láago kan jí mi láago méjì bí wọ́n bá kùnà láti jí mi láago méjì mẹ́jọ kọjá méjì àbọ̀ máa wá pariwo láti méjì àbọ̀ máa pariwo máa pariwo ìkó lásán ìlàlámù òní gbà àmọ́ ìwò yọ pọ̀ ẹ̀rí pé nígbà ọba sùn yóò sì máa kan àlámù kò títí o náà bá dìde pé mi mọ ọmọ sẹ́ẹ̀tì ẹ̀ nǹkan máa ń ṣe mí nǹkan máa ń ṣẹlẹ̀ tó ní ọba dìde ní ọba dìde bàbá aládùá lọ́wọ́ lọ sàlùwalá yóò kí àdúrà mẹ́lẹ̀ yóò máa ṣe mẹ́sẹ̀ mẹ́wàá torí kíni àárẹ̀ tọ́lọ̀ wọn bá fi sẹ́ni wọ́n wo oògùn wọn ò tí ì rógùn rẹ̀ gbogbo oògùn tí ń lò àfi bí ẹni ń lo ẹfun bẹ́ẹ̀ àdáwọ̀ ṣe ń lo dúkìá dúkìá rẹ̀ sọnù wọ́n jí owó máa lọ́wọ́ wọ́n wá fẹ́ dàbí ìgbà tó ṣe pé yóò tún padà sí square one ẹlòmíì ó lè jẹ́ pé kọ́ngílá ti ń wá ẹlòmíì tún ti wọ́ bẹ̀ wọ́n fẹ́ gbà máa lọ́wọ́ ní ọ̀gá ti àdúrà mẹ́lẹ̀ ẹlòmíì ó lè jẹ́ pé ọmọ rẹ̀ ní sùkúù tó máa ń wá ọ̀dà bí ìgbà tó ti gbé kò ní bọ́ sí gbogbo aburú tó bá bá ti fi ọmọ èèyàn ẹ̀rì kíákíá ní òkè àdúrà mọ́lẹ̀ torí ẹ̀ làwọn olùmọ̀ọ́ ti sọ yìí pé máa ṣe wá ń gbà míì nítorí pé ọlọ́run fẹ́ ká jẹ́rú òun lódodo torí ká dùn àtọ́ ń ṣe ní ìsìn torí ká dáwọ́ sí ọ ni ká dáwọ́ wọ̀ bá ṣe wà láwùjọ ṣàdùà labaghaw fil ard ọlọ́ni tó ń búra tó tó ń bá ti lè sínú àrídìkì fún kálukú tí àrídìkì tó bá ti lè tẹ́jú pẹrẹsẹ sí kálukú láyé yìí á àgbèrè ọ̀rọ̀ àti pọ̀ jù ọlọ́ni mo búra ságbèrè ọ̀pọ̀ àbẹ́yìn náà mọ̀ ní ọ̀hún máa ń tọ́ dánwò tó bá lówó ni tó ń tètè mìsíkì ní ìsìn tẹ́tí ká máa ń bọ sọ̀rọ̀ ọ̀hún ẹ̀ náà náà náà náà tó o bá lówó sẹ́ni tí imú rẹ̀ ló gbé sókè wọ́n máa bọ́ sọ̀rọ̀ báńbí lèrè kí ni ń wí la ilaha illallah níwọ̀ tó ṣe pé sábà ń bọ́ náà ìgbọ́ mi ẹ dákun ẹ má bínú ẹ gbogbo eléyìí ń kú lẹ́nu rẹ̀ ni wọn náà bàbá alágbèrè wọn máa ń ti ṣe ayé àrùn sọlá ó ti dé mọ́ṣáláṣí tẹ́lẹ̀ ní ìsìn tí wọ́n ṣe àṣàlámù àlékún kọ́dà ló pẹ́ sílẹ̀ pẹ́ sílẹ̀ pẹ́ sí wíńdò kí ni wọ́n sọ mẹ́ mọ́ṣáláṣí nípa tẹ́lẹ̀ máa lọ tẹ́lẹ̀ pé ó ní ìwọ náà sọ pé tẹ́lẹ̀ wọn náà sọ pé tẹ́lẹ̀ ní ìsìn ọlá ti dé innal insana la yatgha ọ̀rọ̀ ọ̀hún tọ́kùnà ọlọ́run ni mo búra o níyàn á máa ṣàgbére o tó bá ti rí kó ń lọ́rọ̀ àti ìṣèlú kálukú rọ̀ nítorí pààlú tó bá ti dé ẹ̀rí tó lówó nìsín ìmúlẹ̀ lómi ìwà fi sọ̀rọ̀ ìmú àwọn tó ń sì ń ṣe ọmọ ọ̀dọ̀ tó ń ṣe gbogbo ẹ̀ lọ́wọ́ wọ́n ti gẹ̀ kí lọ́ọ̀gá ń sọ ìmú ni ó sì fún wa sọ̀rọ̀ táà ilà ìlọ́gbọ́n tó nítorí yọ́ọ̀mọ̀ ògbé tó ń bá tó fẹnu sọ̀rọ̀ bẹ́ẹ̀ fojú kéré òun ẹ máa wò pọ̀ náà ti dẹgbẹ́ yín subhanallah mélòó ní olówó la rí mọ́sálásí rí kí lọ́ọ́ fẹ́ wá ṣe pé kíni kí lọ́ọ́ sọ̀nù kọ́ ẹ́ tó bẹ̀ ní ìsìn torí ẹ̀ tí a tí àìjá bá ti lè sèyàn tí ìnira bá ti lè sèyàn ẹ̀rí tí wọ́n bẹ̀rẹ̀ sí bẹ́ẹ̀ lọ kọ̀ńténà méjì ló kó ránṣẹ́ láti lóyìn ìbò tó lọ tọ́jà tí wọ́n wá ta wọ́n wá ní o ti pẹ́ kó tó wá gbà dẹ́mẹ́rẹ́jì ti gun orí ẹ̀ wọn á sọ̀rọ̀ yẹ mílíọ̀nù tí ọ̀sán ó rí pé wọn lè san wọn á lọ àwọn olú ẹrù yìí ń gbàǹjo lọ́ba bẹ̀rẹ̀ sí rù lọ́ba bẹ̀rẹ̀ sí ní sò kí ló dé káàsì nǹkan ó ní à mẹ́wàá ń bẹ̀ mẹ́wàá ń bẹ̀ mo ń ṣàdúrà wàhálà yìí ń ṣẹlẹ̀ mo àtìgbà tó ti ń ṣẹlẹ̀ mo ti ń ṣàdúrà mo sì tó gbé àwọn àfa aládùúrà áá <laughs> àwọn náà gba kọ́ńtrákì rẹ̀ so àdúrà yóò wá pọ̀ ọlọ́run bá ní kí lè fi kí wọn máa ṣàdúrà lẹ́nu lásán. dàrẹ́ lè jẹ́ ǹbẹ́ yọ́ọ́ máa ṣe àdúrà gan lẹ́nu tó fẹ̀gbẹ́ lílẹ̀ tó bá fẹ̀gbẹ́ lílẹ̀ fún òun sun àdúrà ni oorun ní ọ̀làjà wọ lọ àtànù mi mẹjọ ra ọlọ́run owó ìpọ ọlọ́run àwọn èèyàn mẹjọ wọn jẹ níbí ọlọ́run mọ̀ ń bẹ̀ ọ́ bá olùmọ̀ ẹ náà kò kí ni èèyàn lè ṣe tó fi lè gba nǹkan lọ́dọ̀ ọlọ́run náà tí àwọn ọmọ tó lè ṣẹ́jú kọ́ ṣàdúrà lọ ẹ títí ìgbà wo wà lọ́lọ́ máa dájú àdó kó tó gbà gbà tó bá wù ní ẹ ẹ ní ẹ̀yin gẹ́gẹ́ bí olùmọ̀ ẹ ní àlẹ́sùmọ̀n àbọ̀mù àbí ìsùmọ̀n àbí kílà ń pè ìsùmọ̀n ẹ àbọ̀mù tàbí lè fà á ní àní ànígbàgbọ́ rẹ̀ ni <laughs> ẹ̀rì tó wà lọ tó bá a pé ẹ̀yin gbà fúnra yín wọ̀ bá a bẹ́ẹ̀ ni ó ti tún máa kiri ilé olóògùn ká tó bá wọn ní nǹkan kan tó ń lè fi tètè gbọ́ bùkátà yẹn ọlọ́run ni ọmọ pe àwọn ọlọ́run ọlọ́run mọ̀ wá dáadáa àti ìrìbà lọ́lọ́run tu yìí ẹni títí ọ̀gá rí bẹ̀ kọ́ sọ torí ìyàwó lásán ni wọ́n fẹ́ fẹ́ torí pé òní bọ́ sí tó tó dá ládùá ó sì lọ ra jàlábíà ó rò pé jàlábíà ó sì dé káàdùn òtítì gbà ní máa ń gbé wọ̀ lóru <laughs> nítorí kí o kọ́rọ̀ obìnrin yóò lè bọ́ sí alẹ́ nìkan tó béèrè ó ní ẹgbẹ́ ọkùnrin torí tọ́lọ̀ àdúrà wo lèyàn lè ṣe tóbi lè gba nǹkan lọ́dọ̀ mo ní ah, àwọn àbẹ náà bó ṣe ń fẹ́ náà dípò sí àdúrà kan súnà tó yẹ àbí ìgbà náà wọn máa ma súnà mo rò pé yé yẹ ẹni tí kò sí pẹ̀lú súnà sọ̀rọ̀ súnà láì kọ̀kan o wá fẹ́ ti lọ ọkọ wá ní ẹ̀dá ẹ̀yin mọ̀ ń wá bá ń so fún ọmọ yìí ìdí kíni ah, tí ni àwọn àfáàdé ń fi ń jẹun wà ń lù wọn ònìwọ̀n alùsùnà ló ń fẹ́ kọ́ wà ah, ẹ̀yin kí lọ́ọ́ parí sọ pẹ̀lú sùnà níjẹ́ là ń sọ̀rọ̀ sùnà tẹ̀ jókòó bẹ́ẹ̀ ìwọ̀n á ní alùsùnà lẹ́yìn ọ̀kẹ́ ó ti yé wa alùsùnà ò ní gbowó sá <laughs> so ọ̀pọ̀ tí wọn ọ̀pọ̀ lọ́ba dé so ẹ wá fẹ́ lu advantage yẹn kí alùsùnà ah, àwọn tẹ̀ ń jọ ń fi ni ẹ lọ́ba torí tẹ́lẹ̀ náà máa bu alẹ́ yín ní ìsìn ó pé wípé kẹrẹ abára fa sàrà náà wà títí ẹ̀ láti ẹsẹ̀ pọ́pọ́ àpọ̀ pẹ̀lú yín gan-an sínú kọ́sítọ́mà wa ẹ̀yin ò sínú ẹni tó ń ṣe súnmọ́ kí á láti pé kí ni ẹ ọ̀dà ọ̀rọ̀ táwọn àti ń sọ láti kan tó wà ní alẹ́ ìní wá <laughs> nítorí di eléyìí rẹ wọ́n mọ̀ pé súnmọ̀ súnmọ̀ nígbà wọn bá ti rí pé fi búrẹ́dì kó súnmọ̀ lómi ọbẹ̀ ẹni ẹjọ́ tí àti ìsádù àkànnì súnà tẹkítì yẹn bá ti pé ọlọ ọlọwọ bọ ni àmọmọ náà ọwà ọwà wọn ni ẹ ìgbà gbogbo ìṣòwò ti mọ òun ṣe é àá ẹjọ́ ìjádù ọgbà mi mo ti ń sọ̀rọ̀ ètí nù wọn sọ pé láti gbà tí ẹ̀hìn anábìsì ni Ọlọ́run máa gbàdúrà yín lópin ìgbà tí ẹ bá sọ pé àtìgbà tí mo ti ń bẹ lọ́nkọ̀ gbà tọ́ nígbà tó wá sọ tọ́ka gbogbo bùkátà ìkàlẹ̀ tí wọ́n á ní àdó àbáyé àdó àbáyé àdó àbáyé lọ́ba ní. ẹ ẹ dàbí wọ́n ti kúrò àwílẹ̀ yẹn wá náà kọ́ ọjọ́ àmọ́ ni àà mo sọ ẹ̀sẹ̀ bí nǹkan gidi ní wá. <laughs> so eléyìí túbọ̀ sí pé tọ́ọ̀ bá ń wo obìnrin náà tọ́ọ̀ bá rí ẹ rí tọ́pọ̀lọpọ̀ kí àdó àmọ́lẹ̀ yín ṣe ń ṣe sùyàmùjọ àlùkànnì bẹ́ẹ̀ ni ọmọ ẹ̀ṣẹ̀ tuntun àtìní lórí kókó sálẹ̀ inú sì jẹ́ pé alimami ibn al-qayyim rahimahullah wọ́n ní tẹ̀ ń bá ń wá nǹkan tí ọba bọ́ sí ó ní ìtọ́lọ́run fẹ́ fi fàyọ àwọn ìjọsìn kan wà tó ò ní ṣe láyé rẹ̀ àyàfi tádàáwò bá dé bọ̀ ọlọ́run á gbé àdánwò yẹn bọ̀ kó lè bá ṣèjọsìn yẹn torí tí wọ́n bá ti gbogbo ọ̀rọ̀ kálukú wa bọ́ sí ni ọ̀pọ̀lọpọ̀ oníṣìlọ́mọ o wàláhì tàláhì ọ̀pọ̀lọpọ̀ oníṣìlọ́mọ yọ di ọ̀tọ̀ ọlọ́ọ̀ni ẹ̀ kékeré kan mẹ́sàlásì ẹlòmíì nítorí kò ní ni ẹlòmíì nítorí pé náwó sí nǹkan kan wọn rò sí tòní wàláì níjọ́ tọ́wọ́ rẹ̀ bá tu ẹ̀ tí wọ́n rí má àlẹ́ nìkan máa wá mọ́kíláàsì ní máa wá mọ́kíláàsì sáfù alákọ̀ọ́kọ́ ni wọ́n bá ń bọ̀ wáyà làbárí mọ́ kí ló dé ó lóun ti ṣe dírẹ́fà ni ọkọ̀ àgbàwà ló ń wà wọ́n ti wá gbọ́kọ̀ lọ́dọ̀ òun àsìkò tó ń wá mọ́kíláàsì sí yẹn òun tún fẹ́ fi bẹ́lọ̀ kó wọn rọ́kọ̀ mi òun sì ti rọ́kọ̀ mi <laughs> nígbà tó lọ sí fóònù lọ́kọ̀ mi kí ló ti fẹ́ wá sí mọ́sálásí mọ́ òun retí àdáwò mi yẹn kí tádáwò mi bá dé ẹ sì máa retí òun mọ́sálásí la hawla wala quwwata illa báwọn èèyàn ṣe rí mi báwọn èèyàn ṣe rí mi torí ẹ̀ ló ṣe jẹ́ pé a lè ṣe àdáwò kù nínú ìgbésí ayé wa nítorí tádáwò ń ṣe ẹlòmíì nítorí kó lè sórí rẹ̀ ni bó tilẹ̀ jẹ́ pé tẹlomi àlékún yà ní tí ìnira bá kàyàn daa ọlọ́ọ̀ni ọmọ pè ọlọ́ọ̀ni ọmọ pè tòwó ọma ẹni tí ń pe kíní kan tí ń pe kíní kan yóò kọ́kọ́ gbàgbé wọn ná yóò kọ́kọ́ gbàgbé wọn ná lè jẹ́ ńbẹ yóò fẹ̀gbẹ́ lélẹ̀ yóò máa pọ̀ lọ́nà yóò máa pe ọlọ́ọ̀ni ẹ̀rí kí bá wọ mọ́tò mọ́tò fẹ́ sí ẹ̀rí tẹ́lẹ̀ pé ẹni tí èsè mùsùlùmí kan kàn ti àdúrà mẹ́lẹ̀ lágàdì náà sí lórúkọ kíníkan lórúkọ kíníkan lórúkọ kíníkan ẹ̀yìn tí máa pé irú àwọn mùsùlùmí wò lábáwọ mọ́tò báyìí. tí mọ́tò bá di wípé ń bọ̀ tírélà kan náà dojú kọ bí tẹ́ ń bọ̀ lọ́wọ́ tán pé inú kó kú ò àbí kájọ lọ. sòsẹ́mẹ́ntẹ́ ọ̀sẹ̀ lẹ́mẹ̀ yẹn ẹ gbọ́ oríṣiríṣi àkídànù <laughs> ẹni tó ń sọ yà Allah yà Allah mẹjọ akú báyìí bẹ̀rẹ̀ ti gbọ́dọ̀ lọ rẹ tètè tètè Ibrahim yáà ẹgbẹgbẹ ọdọ amadu ti jáde ẹgbẹgbẹ ọdọ kẹ abdulkadir jẹ láàyè ẹrí pé nǹkan ti dàrú láyé sìn bàjẹ́ ọlọ́ọ̀ni tí aburú bá sèyàn ọlọ́ọ̀ni ọmọ àpè ní ìsìn èyí kan wọ́n ń pè máa. àkàràwọ̀kùnmọ̀lá àti ẹ̀bá wọ bàálù bí àwọn àgbà kan tí bàálù zanjá kìíní kan soso lítò kìíní kan àbẹ́ ẹ̀rí bẹ́ẹ̀ tí o gbé zanjá ní nàìjíríà yìí kásẹ̀ wá wà nù bàálù ọlọ́ọ̀ni já sí nórú rẹ o ẹ gbẹ oríṣiríṣi kútúbà tí kó tó kú jọ tí àwọn pilot sọ pé ok àti lose control totally so therefore kọ́ńkálukú kó make supplication rẹ the last supplication you can make. Ah! ẹ̀gbọ́n tó kó ìbò ṣe kí ìbò ìbò kí ló bá lórí pẹ̀lú ilé wọn ní kí ẹ ṣàdúrà gbẹ̀yìn àdúrà gbẹ̀yìn báwo ah, ìbò wúrọ̀ láwọn àwọn ní ọjọ́ alẹ́ ti dé lónìí <laughs> ẹ wà gbọ́ oríṣiríṣi ẹni tí ọgbà Jehovah ẹni tí ọgbà Jesus ẹjọ́ ẹ̀rù òní lásìkò láti bèrè yàtọ̀ jehova àti jesus <laughs> so ẹlòmíì náà bẹ̀rẹ̀ yà wọ́ ẹlòmíì náà bẹ̀rẹ̀ yà sọ́dá yà kẹ́rì èyí ti dà ẹlẹ́jọ́ agbá àwọn mọ́ṣẹ́rẹ́kì díẹ̀ bẹ̀rẹ̀ yà ibrahim yà yà tètè àwòrán tó lẹ́sẹ̀ rí i pé ọ̀pọ̀lọpọ̀ sẹ́ńtọ́ fáwọn gbọ́lọ́ngbọ̀n wọn gbọ́lọ́ngbọ̀n wọn láì wọn gbọ́lọ́ngbọ̀n ẹni tó jẹ́ pàdánwò dìbò ọlọ́run ní ń pè tí ẹ dáa tọ́lọ́wọ́n bá ń ròyìn fún wa ń bì tí ẹ dáa kò kúkú pé nǹkan mí lẹ́yìn ọlọ́run gbà tá dánwò dìbà nǹkan tọ́lọ́run kàn fẹ́ fààyọ ni pé tó bá ti pé bẹ̀rẹ̀ sí máa pọ́lọ́ nígbà tá dánwò dìbà yín lẹ́sì fún tẹ̀síwájú máa pọ́lọ́ nígbà tá dánwò ọ̀rọ̀ yẹn ọ̀bá da aláyé kọ̀ ṣùgbọ́n kí ni máa ṣẹlẹ̀ tóbi tá dánwò bá di láàmú ọpọlọ́ mẹ́sàn-án mẹ́wàá á máa pè lẹ́ni tó fẹ̀gbẹ́ lélẹ̀ ọkọ iman ẹ máa pè ní dúró ọkọ idan ẹ sì máa pè ní jókòó ọkọ idan ẹ máa pè ní jókòó ọkọ iman ẹ sì máa pè ní dúró gbogbo kò tọ́ba wa ah, ẹ jókòó ní à ah, kò síbẹ̀ àti pọlọ bí n fi ọlọ́ọ̀ pé ń ta ayé òye yóò ta mà pọlọ mẹ́sàn-án mẹ́wàá. فلما كشفنا عنه ضره ọlọ́run ní nígbà tá a wá sí payà rẹ̀ agbẹ́ntìmí lára gbé kú ọ. mọ̀rọ́kà lẹ́mí dùn náà ilé ọ̀bọ̀rẹ́ mẹ́sà èèyàn wa máa lọ nílọ pé òun ò pe ọlọ́run ọba rí lórí aburú kan tó sì ọ̀rì yọba di pé ń ṣàgbére ṣàdùà yọ tákìtì pakọ́ sí tọ́lọ́ ah, ìwọ náà tó ń ṣàdùà jẹ ẹ ìgbà ìgbà yẹn ló nígbà tó lọ́n ti bá mú àìdáko torí ẹ̀ ló ṣe jẹ́ ike jẹ̀má aburú ni o kọjá pé amọ́lọ́ nígbà èlé gbàtàrà tù wá àti tọ́lọ́mù kọjá pé àǹkọ́lọ́ nígbà tí ọ̀nà dí gbàtàrà là àwa dọ̀tọ̀ lọ aburú ńlá ni kọjá pé àǹkọ́lọ́ nígbà tó ṣe pé àlẹ́ lómi ìdálẹ́kọ̀ọ́ nígbà tó wá dùkú àdúrà wa gbàtà àwa máa tètè pé ọlọ́run bá wò eléyìí kò sí nínú tọ́ba làkà ẹ̀ ọlọ́run ọba lọ́ba tá a gbọ́dọ̀ sìn gbogbo gbà nígbà tára tù wá àtìgbà tára ní wa ìgbà tá a ní àtìgbà tá a ní torí ẹ̀ lànà wa Muhammad sallallahu alayhi wa sallam ó ti ẹ̀ pàkíyèsí wa pé ìgbà tára ń tù wá gángan gángan ẹni ọ̀yẹ́ká fọlọ́ọ̀lẹ̀ ìgbà tí gbogbo nǹkan bọ́ sí gangan gangan gangan ni ọ̀yẹ́ kápá àti tọ́lọ̀ anabi ni ta'arraf ila Allah fi ar-raha ya'rifka fi ash-shidda lọ́sì gbàgbé ọlọ́run mọ ọlọ́run lásìkò tí ara bá ń tù ọ́ torí pọ́lọ́run ọba náà yọ ọ́ mọ̀ ọ́ nígbà tí ara ń lé mọ́ nígbà tí nǹkan bá lé mọ́ sọ̀rọ̀ pé ó ti ara kò sí wàhálà kankan. kẹwàá dị ọlọ nítorí pé tó bá lé ọlọ́wọ́ bò ní pọ̀ rí o ẹmọ náà lásìkò tára tún ọlọ́wọ́ bò ní pa yín sí nígbà tí nǹkan bá lé máa torí ẹ̀dọ́ bá pọ̀ lásìkò tó lé wàá rí ìfipáyà ní kíákíá nítorí pé tí òfin ilé tẹ́lẹ̀ náà kọ́ tọ́lọ́ náà ló ń ti gbogbo gbà èèyàn wa máa lọ nílọ pé òun ò tiẹ̀ pọ́ lọ́wọ́ bá rí lórí ìnira tó sì ń rí kadhalika zayyana lil musrifina ma kanu ya'malun báyìí lọ́lọ́wọ́ bá ṣe ṣe ìwàkiwà ìwà abú táwọn olùtayọ ẹnu àlá báyìí lọ́lọ́wọ́ bá tó ń hù báyìí lọ́lọ́wọ́ ṣe ṣe lọ́sọ̀ fún un báyìí lọ́lọ́wọ́ ṣe ṣe ìwàkiwà ìwà abú táwọn olùtayọ ẹnu àlá ń hù báyìí ọmọ èèyàn lẹ púpọ̀ alẹ púpọ̀ ṣùgbọ́n àgbèrè wa ti pọ̀ jù àgbèrè wa ti pọ̀ jù alẹ gan ìyẹn mọ̀ pọ̀ ńlẹ̀ ó dìgbà tá a rẹ̀ bá sí i ó dìgbà tá a dánwò bá dé báyìí àdánwò lára yín àdánwò lára dúkìá yín àdánwò lára ẹ̀mí ẹ ti tó mélòó ńlẹ̀ yín lẹ́ẹ̀ bá ń dínkù ṣùgbọ́n mọ̀ pọ̀ ńlẹ̀ ń dọ́nà wàláì kódà èèyàn mọ̀ pé ó wu ọlọ́run lọ́sẹ̀ yẹn náà kù owó ọlọ́ọ̀lọ́ sẹ́ni tó kù nínú dúkìá rẹ̀ sọ́jọ́ náà nìyẹn máa ń mọ̀ pé àsùnwọ̀n ọ̀já mọ̀ kankan àsùnwọ̀n lágbára kankan àsùnwọ̀n lè dá nǹkan kan sí. sọ ìyẹn tó ti wá rí bẹ́ẹ̀ sọ wá yẹ kó gbàgbé pàápàá bó ṣe rí kó yẹ kó gbàgbé pàápàá bó ṣe rí ìdí nìyí tó fi jẹ́ ike nínú gbogbo òdìdí àti ṣubú rẹ ọgbọ́dọ̀ gbàgbé ọlọ́ àwọn gbọ́dọ̀ jẹ́ ọjọ́ tó ń torí kádàn òde bá wà là ń bẹ lọ إن كان تعتبر أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله وأتوب إليه أستغفر الله وأتوب إليه أستغفر الله وأتوب إليه فم بان سيرو إليه لقل وقل جوجما سيوني قد دي فوق جيه تتعسلو سأل لني أروني nítorí sáà nàbí ọ̀sẹ̀ lọ́wọ́ àìsàn tó bá jókòó nbìkan lásán kó tó dìde ọwọ́ ìtàwọn sọ̀hábà máa gbọ́ lẹ́nu rẹ̀ wọ́n ní máa lé lọ́gọ́rùn-ún astaghfirullah wa atubu ilayh astaghfirullah wa atubu ilayh astaghfirullah wa atubu ilayh astaghfirullah wa atubu tí oṣù kíkà ọmọ dà tí bá pè sí tí oṣù kíkà máa ga ìdí àwọn èèyàn ní gbogbo àwọn àárín àlàfo àlàfo astaghfirullah astaghfirullah wa atubu ilayh anábìsì ni ọlọ́run sọ pé liyaghfirallahu laka ma taqaddama min dhanbika wa ma ta'akhkhar àti ètò síwájú àti ètò káyìn nínú ẹsẹ̀ rẹ̀ ọlọ́run ti forí pé wàá làwọn akóróntù tẹ́lá pé ẹsẹ̀ wa tó bá gbọ́n tírélà wọn máa fi kò ní gbogbo tírélà lé ayé yìí ó lè má rìn ẹsẹ̀ wọn ó túmọ̀ sí kẹ́sí káwọn náà kọ́ ní tọrọ àforíjì ká kọ́ ní tọrọ àforíjì ọ̀rẹ́ àtàwọn máa ń tọrọ àforíjì tá ń tọrọ àforíjì tá ń tọrọ àforíjì ní gbogbo gbà àtìgbà tá a sẹlọ àtìgbà tá a sẹlọ àtìgbà tá a rántí ẹsẹ àtìgbà tá a rántí ìwò la sẹlọ ẹsẹ sẹmọ yìí pé o síbi ìtọrọ àforíjì o sì pọ̀ ju ẹ̀ṣẹ̀ wa lọ kó lè pọ̀ jù lọ a sì máa bẹnu dáadáa pé àtìgbà tí ó le lásán máa pé ọlọ àtìgbà tó le àtìgbà tí ò le Ọlọ́run náà làwọn ń pè ń gbogbo gbà Ọlọ́run wa máa ti torí rẹ̀ ṣàánú wa torí ẹ̀ káwá pé ó ti ẹ̀ ṣeéṣe tó ń tún kókò ṣeéṣe ẹsẹfúrúlá ẹsẹfúrúlá àtòsí ó ti wá pọ̀ ju ẹsẹ̀ rẹ lọ sọ pàdánù ọ pàdánù kankan torí pé yóò yí padà yóò di sẹ́ẹ̀rì tẹ́lẹ̀ nígbà tí ń kojú ẹsẹ̀ wọ́n ti ń pẹ̀sẹ̀rẹ̀ wọ́n ti ń pẹ̀sẹ̀rẹ̀ wọ́n ti ń pẹ̀sẹ̀rẹ̀ ó ti wá pọ̀ ju ẹsẹ̀ lọ nìyí ìyẹn ni pé kírẹ́dìtì rẹ ti pọ̀ ju dẹ́bìtì lọ báyìí tọ́ o ti wá ní kírẹ́dìtì tó ti pọ̀ yóò wá yí padà yóò di pé sẹ́ẹ̀rì tó ṣe torí ẹ̀ ló ti jẹ́ kékeré á ní wàá máa mú yàn kúrò ẹnu tí yàn á nílé máa ṣe astaghfirullah wa atubu ilayh astaghfirullah wa atubu ilayh ìwọ́tọ̀ yìí pé ní rọrùn ló ń sẹ́lọ̀ ní rọrùn ló ń sẹ́lọ̀ lónìí yìí lásán wà láti bá pa nǹkan àkọọ́lẹ̀ ni ọwọ́ ìta lè mọ̀ pa àtẹ̀lẹ́sẹ̀ péré lọ́wọ́ mi lásán tó ti pa tún wà ní Ramadan báwo wá ní tí Ramadan náà bá lọ torí astaghfirullah wa atubu ilayh àdúrà ṣíṣe gbogbo ọgbà ńlọrọ kọ́ máa wá lẹ́nu mùsùlùmí yóò ti pé ńgbà tí nǹkan nìkan gbogbo ọgbà lọ́yẹ ọmọ wa lẹ́nu mùsùlùmí wàláì tí ara bá tù tí gbogbo nǹkan bọ́ sí mọ́tún gbàgbé àdúrà torí pé ntí ọ̀dà bùkátà bàjẹ́ náà ń bùkátà bá pọ̀ ládùá iná lọ́lọ́wọ́ bó tún fi sànù yín yóò sànù yín lára ìyàwó yín tìyàwó náà dà yóò sànù yọ sànù yín gan lára bàbá yín tí bàbá yín gan dà yọ sànù yín lára ìyá yín tí ìyá yín gan dà téèyàn bá bí máa rí ọmọ rí lè ṣe fáwọn bàbá àtìyá rẹ̀ ó lè ṣe sábàbí oríire fáwọn ọmọ tiẹ̀ náà ó lè jẹ́ sábàbí oríire fún ìyàwó náà ẹni tó ṣe pé gbogbo ìgbà kò fi à ń pe kankan ọkà kásádọ́ ọkà fún ìjọsìn gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ pé ìjọsìn kí wá bí ṣeré nígbà kankan ṣe irú àwọn eléyìí àwọn ò retí pé kádàn ò dé kí wọn tó bẹ lọ wọn ò retí kádàn ò dé kí wọn tó jí lóru kí wọn sí lọ torí ẹ ló ṣe jẹ́ pé ẹ jẹ́ ká mú lẹ́sìn ẹ sì jẹ́ ká mú ní kókó kó ní kálukú ọkà kún pé tó ń bá ń bẹ lálàáfíà pẹ̀lú ògùn ọlọ kódà kó ṣe pé òdi wọn àṣẹjú márùn péré kó tó di pé àlùfáàjà rí ọ òun ò rí pé òun jí òun sì ń lo àsìkò yìí láti fi pe ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá torí pé eléyìí tó lóore jù nínú sẹ́ ó ń lè yí tá a tẹ́ra mọ́ kódà kó ti kó kéré kásámọ́ pàtì sí eléyìí pàtàkì ẹ mẹ́jẹ̀ ajé ọ jẹ́ pé àdánwò ló dé là ń bẹ́ lọ ìnira ló ti wá là ń pọ̀ lọ gbogbo èèyàn ní máa ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ jẹ́ yọra wa kó lábẹ́ pé torí àdánwò ní ṣe ń bẹ́ lọ gbogbo ògbà bíbẹ̀ làwa ń bẹ́ lọ gbogbo ògbà pípé là ń pọ̀ lọ sẹ́ni tó bá ti jẹ́ bẹ́ẹ̀ lólóríire ẹni tó bá ti jẹ́ bẹ́ẹ̀ dáadáa rẹ̀ ọ̀pọ̀ tọ ọ̀rọ̀ ọlọ́run tó dọ̀tà lẹ́nu máa tẹ̀sẹ̀ fún àwọn àbọ̀bọ̀rọ̀hù mọ̀rọ̀kà ẹlẹ́mi ẹ̀dọ̀rún náà ìlà ọ̀bọ̀rẹ̀ mẹ́ta nígbà tá a gbé ìnira kó fún yọ máa lọ ńlọ pé kò tí ẹ̀ fi ọlọ́run ọba rí lórí ìnira tó ṣe èèyàn fọnú fọ́ra yọ kọ́yìn sí tọ́lọ́run bí ìgbà tó ṣe pé aburú òtí ẹ̀ ṣe rí ámbọ̀sibọ́sí pé yóò pè ọlọ́run ọba ẹlẹ́dàá o kò sí àbòsí tó tó ẹni tí ń tajà tó kùtà bá àwọn èèyàn kan fẹ́ rajà lọ́dọ̀ sí ẹni wọ́n wá bẹ̀rẹ̀ sí ni pè ọlọ́run wọ́n bẹ̀rẹ̀ sí ni bẹ ọlọ́run mi ò lẹ́lómi ju ọlọ́run bá lọ wọn náà ló lè sàánú ẹ̀mí náà tẹ́mi náà máa tà àtàdèrè ni ọjọ́ máa tà ọlọ́run bá gbàdúrà rẹ̀ lọ́ba di ike bí wọ́n ti ń já ọjà yìí báyìí làwọn èèyàn ti sùrù bò ni wọ́n ti sùrù bò ni wọ́n máa rà tọ́ba yẹ kẹ́ ọmọ ọgbà tí ń bẹ lọ tí ń ra bàbá wọn adé ọlọ́run ọlọ́run ti gbàdúrà yín àmàdúpẹ́ fọlọ̀ abẹ́ gbàgbégbà tẹ́ ẹ máa ń ṣàdúrà gan ni tẹ́ ẹ máa bẹ́ lọ́n kọ́lọ́n díẹ̀ máa ta pé èmi ń bẹ́ lọ́n kọ́lọ́n díẹ̀ máa rádaràda yìí bóòlù rádaràda ń náà gbàdúrà rẹ̀ yọ sọ di ọ̀rọ̀ rádaràda òun tó òun kan máa lọ́n ta subhanallah bẹ́ẹ̀ lọ́mọ ti ń bẹ́lọ̀ ti ń bẹ́lọ̀ ní kọ́kọ́ máa bẹ́lọ̀ nítorí pé ó ti fẹ́ẹ̀lì lákòókò tó kọ́kọ́ wọ skul fẹ́ẹ̀lì ọ̀rọ̀ ti bẹ̀rẹ̀ wọ́n kàn fún ní f9 ṣùgbọ́n àwọn wò pé ha ṣé ń fi parí skul yìí five hundred level hundred level ti bẹ̀rẹ̀ pẹ̀lú ti ọ̀dà first semester gan hundred level ti gba f9 bàbá kí àdúrà mọ́lẹ̀ nígbà máa ṣàdùà nígbà máa ṣàdùà nígbà máa ṣàdùà àdúrà kẹlẹ̀ rò pé ọ̀wọ̀ kọ́ máa ṣe ọlọ́njẹ́ mi náà máa pass ọlọ́njẹ́ máa pass first class kọ́ àníjẹ́ ń pass so àdúrà tí wọ́n máa ṣe ọlọ́nba tí wọ́n máa lọ lọ́ba pass second term so ọ̀sán ní carry over ìgbà tó wá di ní two hundred level lọ́ba ti bẹ̀rẹ̀ sí ní bẹ́lọ̀ ìwọ ọlọ́n first class mo fẹ́ mú ní tàmì first class ọlọ́nba sì ní kó mú first class ẹ wá wò ní second class ah ní second semester pẹ̀lú ògbó ọlọ́ọ̀. kódà yóò máa tètè kó wọn bẹ lọ́rìn tí yóò máa tètè gbéraga tí yóò máa ṣàgbére kódà ó lè jẹ́ pé títẹ́ níta yẹn ìkulẹ̀ ó lè má ṣàdúrà mọ́ tí yóò máa tètè pé ni ọwọ́ wá àbọ̀lọ̀ ń rẹ kódà mo sùn ká ní ìsìn máa gbà fún kíláàsì f9 kí lè rò pé ó ti ṣe ó ti padà sí jẹ ni àwọ wọn lọ àmọwò tèmi ìgbọn tó gbọmọ èèyàn ti ṣe rí mi tí ọlọ́run bá fi lè mú àdánwò kó fún yẹn yóò máa tètè kó wọn bẹ lọ́rùn ẹni tí ń wọ́n ma tí ọ̀rọ̀ ma bí kódà hmm, yóò ti tètè rìn yóò dàgbọ̀ gbogbo oríṣiríṣi ọ̀nà tẹ́lákùn bó wọn máa ṣe tẹ́lákùn mọ̀ gọ̀ ẹ̀kọ́ lọ́gbọ̀n ìgbọ̀n yóò tún lọ bẹ́ lọ́rùn oríṣiríṣi yóò máa jí lóru yóò máa sọ̀sọ̀ yá yóò máa bẹ́ lọ yóò máa ṣe sàdákà ọlọ́run bá wa sànù ìyàwó bá lóyún wọn bá ti lọ scan ọlọ́mọ ẹni kọ́dà ìbejì ẹ èmi náà láyé yìí yóò máa máa kẹ́yàwó yóò máa máa gẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ǹjẹ́ kò sí ti alágbára ǹjẹ́ kò sí kínní àbí ọdún pọ̀ wọ́ lọ lọ́jọ́ ọjọ́ pé yẹn ojú lóyún yóò gbé yẹn dúdú ọlọ́dà kọ́ta àánú wa yóò fi lẹ́rù kágbóhùn yá tágbọ́n wọn mọ wọ́n sá fẹ́ sàdúrà mẹ́sàn-án mẹ́wàá àfa níjà wọn bí mata àwọn náà bá tún dàgbà àwọn náà bá tún dìde ó di pé ọ̀kan síwájú ọ̀kan wà lẹ́yìn rẹ̀ wọ́n lọ mọ́sálásí yáyáyá bọ̀ ọ̀rìn bọ́sílẹ̀ àdúróyè tó tó bá di pé wọ́n rán létí pé ah, ọlọ́run ti gbàdúrà yín ọlọ́run ti gbàdúrà yín ẹ̀yin náà ti lọ́mọ báyìí àbí gbàgbé gbogbo gbà tí ẹ̀ máa ń ṣàdúrà náà ah, àsìkò ló tó <laughs> bẹ́ẹ̀ ni àsìkò ló tó àdúrà ó ti sábà bí tájú àtàkùkò fi tó yóò nìkan nìkan wọn ti wá sí fún wa nìkan nìkan ní ìsìn òun àmọ́ bá ti máa bóbi sun tẹ́lẹ̀ ni ó ti máa sọ yóò lọ kódà ìbẹ̀ta ni ó bì lọ́sẹ̀ tó ń bọ̀ yìí àfa náà bá gbọ́ kó mọ́ tí ẹ bá bà tó bẹ́ẹ̀ lọ́lọ́wọ́n bá máa ń ṣe tọ́lọ́n bá ti lè sàánú yìí tá a ṣe yẹn ní máa ń dúpẹ́ ó túmọ̀ sí ká láì ni wá ọlọ́run sì ti sọ bẹ́ẹ̀ ó ní innal insana li rabbihi lakanu ọlọ́run mo búra o pé dájúdájú aláìmoore lèyàn jẹ́ sọ́lọ̀ ẹlẹ́dàá tí ẹ bá wá rí aláìmoore sọ́lọ̀ àti wá pé lágbájá ò moore láàrin ìṣúra ẹ̀ ń tẹ́ nǹkan tí wọ́n yà yàn lẹ́nu òní yà yàn lẹ́nu torí ẹ̀ ló ṣe jẹ́ pé ìta ni nínú àwọn èèyàn gan lọ́moore láàrin èèyàn sí èèyàn wọ́n pọ̀ tọba lóore kẹsẹ́ni kẹsẹ́ ń torọ ọlọ́run àwọn tọba tí ó pípé ọ̀sán kí ni ọ̀sán èèyàn tó jẹ́ pọ́nlá ìmoore ni sọ́lọ̀ ń torí àlọ́ ìṣẹ́ pé sẹ́yìn máa ń dáhùn èèyàn wò bóyá nínú èèyàn gbẹ̀rún ẹ̀rẹ́ nìkan tó mórí nínú èèyàn gbẹ̀rún ẹ̀rẹ́ nìkan tó mórí tẹ̀fẹ́ wá pé ẹ̀ ní sori fẹ́nìkan àfẹ́ntọ́ mórí ẹ̀ ní sori má torí pé ètò wọ́pọ̀ jù nípa láì mórí ní gbogbo èèyàn ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá là ń ta sí i torí pé tùmọ̀ eléyìí nù wa ọlọ́run mà là ń ìgbà tó lọ́wọ́ bá wá mú ìnira yìí kú tán àwa ń tètè pa àpọ̀ lọ́wọ́ bá rí sòté ó sì yẹ ká máa ṣe bẹ́ẹ̀ kò yẹ ká ṣe bẹ́ẹ̀ tó o bá bọ́ lọ́wọ́ gbogbo aburú ò ní bọ́ lọ́wọ́ rúwà báyìí bẹ́ẹ̀ lẹ́rìí pọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn máa wúyà náà máa hùwà torí tí ọlọ́run bá ti fún wọn ní tí wọ́n ń fẹ́ ò ní tètè pa àwọn ọ̀pọ̀ bá ma kadhalika nítawọn olùtayọnu àlá ń ṣe níṣẹ́ àwọn ọ̀wá abú wọn tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ lọ́lọ́wọ́n ọba máa ń ṣe lọ́sọ̀ọ́ lójú wọn. ọlọ́ni walaqad ahlakna al-quruna min qablikum lamma zalamu wa ja'athum rusuluhum bil-bayyinat wa ma kanu liyu'minu كذلك نجزي القوم المجرمين ثم جعلناكم خلائف في الأرض من بعدهم لننظر كيف تعملون الله أعلم أنه قلت بعض كانوا ṣáájú tiwa wọ́n ti pa àwọn kan ṣáájú tiwa kìí sàrà ló ń kọ́kọ́ dá àwa dáhùn sí ń hùwà aláìlẹ́kọ̀ọ́ yìí táwọn hùwà aláìmọ̀ọ́rẹ́ yìí báyìí kìí ṣe nǹkan tuntun lọ́dọ̀ ọlọ́run torí kò sí ní téèyàn kan sí láyé tí ó bọ́ ọlọ́run lójijì torí ọ̀nà lọ́dá wa ọ̀nlọ́dá wa wa ọ̀nlọ́dá sí ọwọ́ wa ọ̀nà lọ́dá wa ká hùwà bẹ́ẹ̀ tó kò sí nǹkan tó lè bọ́ ọlọ́run ọba lójijì ṣùgbọ́n àwọn kan ti síwájú tí ó tọ́lọ́run ọba ẹlẹ́dàá wa tó ti mú wọn parun látàrí àbòsí wọn wọ́n yọ alábòsí wọ́n yọ aláìgbàgbọ́ àti pé àbòsí àti àgbàgbọ́ ó máa ń ṣe sábà bí kéèyàn parun àbòsí òun náà ní kí èèyàn kọ́ máa gbéra rẹ̀ wọnú nǹkan ní nǹkan lọ́nà tí ọ̀tọ̀ kí ẹ gbéra yín wọnú nǹkan ní nǹkan lọ́nà tí ọ̀tọ̀ àbòsí ti máa ń ṣẹlẹ̀ nínú dúkìá àbòsí tẹ yẹn ó máa ń ṣẹlẹ̀ nínú dúkìá ọmọlàkejì nínú ìsìkà máa jẹ owó lówó níjẹ tí ọ̀tọ̀ ẹ̀rì kan ní wọ́n ń jẹ owó rẹ̀ níjẹ àbòsí ẹni tó bá ń jẹ owó àwọn alákejì lọ́nà tí ọ̀tọ̀ ó ti ṣàbòsí bẹ́ẹ̀ náà ni àbòsí a máa wọnú lílùyàn kẹsàn-án máa lùyàn tí ọ̀sẹ̀ kò sí nǹkan kan ẹ̀kẹ́ máa nà náà ni nítorí pé ẹ̀yin lágbára jùlọ ẹ̀yin gẹ́gẹ́ bí ọ̀gá rẹ̀ ẹ̀yin gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n rẹ̀ ẹ̀yin gẹ́gẹ́ bí bàbá rẹ̀ àbí ìyá rẹ̀ ẹ̀yin gẹ́gẹ́ bí mọ̀álẹ́mù ẹ̀yin gẹ́gẹ́ bí títà ẹ̀ máa lu àwọn ọmọ ní tí ò níjì ògbé léyìí àbí àbòsí lọ́wọ́ ẹ̀hẹ́n ẹni tó bá ti já lábòsí ọlọ́run bẹ́ẹ̀ ló dáa wa òní fi wọ́n lẹ̀ òní fi wọ́n lẹ̀ torí pé ìyá tí ó jẹ wọn ọ̀pọ̀ àbòsí sì tún wà tó túmọ̀ sí ìṣẹ̀bọ sọlọ ó túmọ̀ sí ìṣekèfèrí sọlọ ó túmọ̀ sí mùnáfíkí tó jẹ́ kèfèrí torí rẹ̀ iná ni ọ̀rọ̀ ọlọ́run bá tó ní inna shirka la dájúdájú ìṣẹ̀bọ sọlọ ọlọ́run ni mo búra òun gan làbòsí tó tóbi ìṣẹ́bọsọ́nà làbòsí tó tóbi èyí túmọ̀ sí wípé àwọn káfíìn àtàwọn ọ̀sẹ́bọ àwọn pè wọn nìkẹ́ni zalimun ọlọ́run ni wal kafiruna humu zalimun ọlọ́run làwọn kèfèrí gan gan gan gan lálábòsí àwọn kèfèrí gan gan gan gan lálábòsí torí ẹ̀ tọ́ba pè yẹn lálábòsí nínú ṣẹ̀ríyà ọmọ ntúmọ̀ sọ̀sẹ̀ bọ̀ ọmọ ntúmọ̀ sí ọ̀sẹ̀ bọ̀ gbogbo kẹfìrí ọ̀sẹ̀ bọ̀ ni wọn torí wọn ti gbé nǹkan kan sáyè tí ọ̀tọ̀ sí ká gbé nǹkan sáyè tí ọ̀tọ̀ sí làbòsí bí kéèyàn mú fìlà kó fi dé bàjẹ́ alábòsí kókó bàtà kókó lórí alábòsí abẹ́rẹ́ nǹkan mẹ́ kọ́ máwò kọ́ wá gbé sí papọ̀ àbòsí nìyẹn à èyí ti ní ká kó bàtà orí ẹgbẹ́sẹ̀ wù mí nù alábòsí kí ló dé tóbi jẹ́ kí fìlà yín ìbàdí lọ́ọ́ dé sí bóyá ló ń ṣe àbòsí ni wọ́n ń pèlè tẹ́ bá ti mú nǹkan tẹ́ gbá ìrìn àìnáfojò tẹ́ gbójú fáìrìn ẹ ti ṣe kíni ẹ ti ṣàbòsí o ọlọ́ni wọn lọ́kọ́ ahlẹ́tìmọ́ kúrú wọn lọ́mọ kọ́bílẹ́kùn àwọn àwọn ìjọ àwọn àjọ tó ti síwájú yín wà táwọn ọlọ́run ọba parọ́ àwọn generations wọ́n wà láti síwájú tọ́lọ́run ọba parọ́ àwọn tọ́ntì bí wọ́n ṣe jẹ́ alábòsí tí wọ́n jẹ́ kéfèèrè tí wọ́n sì jẹ́ pé wọ́n lágbára nínú ìṣesí ìgbésí ayé wọn wọn ò kọ́ lọ́wọ́ ọba lágbára láti pa wọn sẹ́yìn lẹ́wọ̀ akọ́ náà lágbára ẹ̀ tó bẹ́ẹ̀ ẹ̀ tó bẹ́ẹ̀ tọ́ ìgbà wo lọ́lọ́wọ́ ọba tó pa wọn ọlọ́ni lẹ́mìnà wọlé mu ní ìgbà gánṣẹ́ tẹ́sẹ̀ bọ́sọ́lọ̀ wọ́n jẹ́ ẹ̀tọ́ mọ́rọ́sọ́lọ́ táwọn aránṣẹ́ wọn tá aránṣẹ́ wọn tí wọ́n mú ní tí ṣe òdodo tó hàn téèyàn á máa ríru rẹ̀ gbọ́ lọ́wọ́ bá gbọ́ wá bá wọn. ṣùgbọ́n kàkà tí wọ́n gbàgbọ́ wọ́n máa dánú lé mínú ṣùgbọ́n irun wọn ní gbàgbọ́ irun wọn ní gbàgbọ́ tó torí di eléyìí báyìí wọ́n máa lọ́rọ̀ lọ́rùn ẹnìkan tó bá jẹ́ pọ̀ bá tó gbọ̀ gbọ́ ìjọ ní ìsinmi pé sọ́kọ́ màlẹ́kọ̀ ah, sọ̀kalẹ̀ kẹ́ máa rí wọn bá a ah, tó bá òfin ká gbọ́ ọgbọ́n ni àfi àmì ní màlẹ́kọ̀ sọ̀kalẹ̀ ká máa rí lẹ́yìn náà afẹ́ rí bọ́lọ̀ ṣe ń nawọ́ alukurani fún kárí bọ́lọ̀ wọn bá ń gbé alukurani fún màlẹ́kà màlẹ́kà wọn gbé bọ̀ wá bọ̀ <laughs> so bẹ́ẹ̀ ni àwọn kèfèrí nítorí pé gbogbo nǹkan tí ò lè ṣeé ṣe làwọn máa tọrọ torí pé wọn fẹ́ gbàgbọ́ torí pé wọn fẹ́ gbàgbọ́ torí ẹ̀ wọ́n àà ah, ah. àjíǹde báwo kọlọm bá máa jí àwọn èèyàn kan dìde gbogbo àwọn baba ńlá wa tí wọ́n ti wá kú tipẹ́tipẹ́tipẹ́tipẹ́ táwa gan ọdá wọn máa ń kọ ìyẹn ni kí wọ́n sọ bí ìgbà tó tóbi sọlọrun sọlọrun á dá wọn ìgbà táwọn ọba ti dá wọn sọlọrun á dá wọn bàbá àtàwọn nípa bàbá ńlá àtàwọn lọ àwọn ọdá mi sọlọrun tó wá dá gbogbo wa wá dá wọn ẹ gbọ́n àdìdìrín ọbọ gbọ́dọ̀ lọ́wọ́ tó wá ní dá wọn ọlọ́ni ọmọ ẹ̀kẹ́ àwọn ènìyàn pín àwọn ìtẹnudẹ́ ọgbàgbọ́ nítorí pé gbogbo ní wọn béèrè fún wọn ò béèrè fún torí pé wọn fẹẹ gbàgbọ́ wọn béèrè fún ní béèrè tẹni tó dání lágara tó ń sọ pé tá a béèrè tá a béèrè kò sí ètò oríṣi ńbẹ torí rẹ yìí tànàbí ọlọ. kadhalika najzi al-qawma al-mujrimin ọlọ́ọ̀ni báyìí la máa san àwọn ọ̀daràn a máa san wọn lẹ́sàn ìyẹn ní ká ìgbàgbọ́ nǹkan ẹ̀sán ni torí pé tí wọn bá gbàgbọ́ tán bá ti kú lórí bí ẹgbẹ́ ni wọ́n lọ iná jahannam torí ẹ̀ nígbà tí wọ́n fi ọ̀sẹ̀ islam tó wọn yarí tọ́ran rí tọ́sọ̀ fún kẹ́nìkan ọmọ bọ́ sọ kìí ṣe wọ wo lè di mùsùlùmí sẹ́ kìí ṣe wọ wo lè di mùsùlùmí sẹ́ ẹ wọ́n ń gba ọ̀rọ̀ mẹ́jì ẹ lọ́wọ́ kú ó ní wọn ò dún wọn lọ àkìtàn lọ́jọ́ ìwọ ọlọ́pàá rẹ̀ wọ́n ní ọ̀jẹ̀ ẹni tó ń pe ọ̀rọ̀ kọ̀ òun bọ́kùn wàhálà kó lọ́rùn wọ́n ló dìyà báwọn ará ń sẹ́kẹ́ dákẹ́ bá ìmáàmù bẹ́ẹ̀ pọ̀ nǹkan wọ́n wọ́n náà ti fáìlì tiẹ̀ náà fi firi so wọ́n wá ti ráwọ̀ mú wọ́n ti sọ pé kòdóhò fọ́gùlù fúnmọ̀lìjàhìmà sọ̀lù wọ́n ti ní ẹ̀rá mú ọ̀rá ẹ̀sọ́ àgbàgbà sí lọ ẹ̀sọ́ fáńkọ́ ìmáàmù gàrí ẹ̀sọ́ sí lọ́wọ́ lẹ́yìn náà ẹ̀ ti dà wọ́n sínú náà jahannam láìlà ẹ̀lọ́ ọba ní ẹ̀dá ọkọ̀ ẹ̀bá ránṣẹ́ ní ayé ìmáàmù ń pè ọ́ pé gba islam kọ ọ̀rọ̀ náà là wọ́n á yín mú wọ́n á ní ìlànà ìránṣẹ́ pé lè máa mú kò wá gbà mí ẹnikẹ́ni wọ́n sọ pé ẹ̀bá ni ti sínú náà jahannama kó máa jì kọ́ máa jìyà ìmáàmù ọkọ wa gbọ́ ìmáàmù ìmáàmù sọ pé láyé ń bì ó yín mú sí i jẹjọ abọ́ báyìí wọ́n á mọ̀ pé ìmáàmù wa máa pàṣẹ wájú. abẹ́rẹ́ nǹkan mẹ́ tó adúpẹ́ fọlọ́ torí ẹ asilim tẹsílà gba islam kò lè rọ́nà lọ gba islam kò lè rọ́nà lọ àìgbà islam rẹ túmọ̀ sí pé wàá gbà wàá gbà ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa ni wọn ò ní gbàgbọ́ nítorí kákọ́ọ́lẹ̀ tó ti síwájú fún ni pé kí ni wọ́n kù wọ́n kù káfíìrì ọmọ ni wọ́n ọmọ كذلك نجزي القوم المجرمين ọlọ́run bá ti san wọ́n lẹ́sàn-án ìlànà máa ń san àwọn ọ̀daràn lẹ́sàn gbogbo ayàtọ̀ ẹ bá rí ẹ mú wa gbogbo àpẹẹrẹ ẹ bá rí ẹ mú wa wọn ò ní gbàgbọ́. ثم جعلناكم خلائف في الأرض ọ̀rọ̀ wa padà sórí tiwa yìí náà àwa náà bọ̀ ọ́ ọlọ́run lẹ́yìn tá a pa àwọn eléyìí ọrùn àwa fẹ̀yìn sàrólé lórí ilẹ̀ ẹ̀yin tá à ń bá sọ̀rọ̀ yìí ẹ̀yin ọmọlẹ́yìn anabi Muhammad sallallahu alayhi wa sallam àwọn asèyìn láròlé lórí ilẹ̀ mẹ́ńbáàdì hìm lẹ́yìn àwọn ẹni tá a parun àwọn èèyàn anábì ní ọ̀hádà ọlọ́run ti pa wọn rùn àwọn èèyàn anábì ibrahima ọlọ́run ti pa wọn rùn àwọn èèyàn ọlọ́run ti pa wọn rùn àwọn èèyàn isa ọlọ́run ti pa wọn rùn àwọn èèyàn zakariya àwọn èèyàn yahya àwọn èèyàn dawud àwọn èèyàn ayo gbogbo wọn ti kú. ọlọ́wọ́ bá wá sí a ọ̀n bẹ́ẹ̀ ni wọ́n ń jẹ́ kúkú burúkú ẹni tọ́lọ̀ ní kílẹ̀ òrì mọ́lẹ́sẹ̀ kílẹ̀ lọ́ọ̀nù bó ti ṣẹlẹ̀ sí kọ́ọ̀rùnà ó sì ń bẹ nínú wa àwọn ẹni tọ́lọ̀ wọn bá fi gbé pa ìgbé lọ pa wọn ó sì ń bẹ nínú wa àwọn tó ti pọ́lọ̀ ní kọ́ kó wọn kọ́ kó wọn tìlú téèpẹ̀ tìlú téèpẹ̀ ló kọ́ gbé gbogbo wọn sọ́sẹ́mà wọ́n ká wọn kúrò lórí ilẹ̀ á gbé wọn lọ sínú sánmà ìgbà tí wọ́n á dé ìtòsí sánmà lé ayé tí àwọn mọ̀lẹ́kà gbọ́ kíkọ àkùkọ wọn ọlọ́run wa ni kí wọ́n dojú ìlú ń délẹ̀ subhanallah wọ́n á dojú ìlú délẹ̀ tó bẹ́ẹ̀ ni kálukú bá kú tiẹ̀ pàdé ha gbogbo gíga lóhùn di torí ọ̀nbẹ nínú wọn àwọn ìjọba ní kan tẹ̀lé sínú òkun ńlá kẹ́bi Fir'auna alayhi la'natullah ọtẹ́lì sínú òkun ńlá àti wọn àtàwọn ọmọ ogun wọ́n ti tàn. tó ó sì ń bẹ nínú wọn àwọn ẹni tó ti kọ́ yí di ọ̀bọ kọ́lọ̀ wọn bó tó wá sí kíkọ́ pa wọn wèrè ṣé ló ṣe gbogbo eléyìí náà. nínú ìlú wọn bẹ́ẹ̀ ìlú wọn ilé wọn ó di ahoro ẹnìkan ò lè gbé bẹ̀rẹ̀ lẹ́yìn àwọn wọn sì lẹ́ni tó ṣe é tẹ́lẹ̀ ẹlòmíì òwúra rẹ̀ léèyàn bí wọn wọn ti wá di tí àwa wá jagbára ọlọ́ọ̀lọ́ ọlọ́ọ̀lọ́ àánú torí délé ọlọ́wọ́n ti wá ní àròlé lórí ilẹ̀ lẹ́yìn lìnàdúrà kẹ́yìn iṣẹ́ tí a mẹ́lú ọlọrọ àti bẹ́ẹ̀ lásán afẹ́ wo bò lẹ́yìn náà ṣèṣe ọlọ́run tí mo bá ṣèṣe ibi náà là ń ṣe ṣé àwọn ẹni ọlọ́run lọ́pọ̀ nu wa ni àbáwọn ọ̀daràn wọn ọ̀daràn wọn ọ̀daràn lọ́pọ̀ jù rọmọbánà yìí tó mà ẹ wù ní ìdí tó di mùsùlùmí òjijì nígbà tí rọmọbánà dé tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ti ń pariwo pé kíkálukọ́ bẹ̀rù ọ lọ mọ́sálásí la rí àríjàmà àwọn ìjàmà náà bá dénú rọmọdán wọ́n dálẹ̀ wọ́n á dénú rọmọdán kálukú máa ń wá àti wọ́n ti ọ pé náà lọ́kàrà náà jáde lọ́kàrà náà jáde ilà ìlọ. eléyìí ó túmọ̀ sí pé irú àwọn èèyàn wo ni ọlọ́run fẹ́ sẹ́yìn pé o ò sí náà ọ̀rọ̀ tiwọn ẹbọ iná ìta ni ò sì sí tí ọjọ́ dara pera rẹ̀ ló kọ gbogbo wọn náà ọmọkùnrin alẹ́ ọlọ́run ní kùlàlà nínú a sì máa gbé ọ̀pọ̀lọpọ̀ gbogbo òfin ọlọ́run tó ti pé ẹ mẹ́sì báyìí mẹ́sì báyìí mẹ́sì báyìí gbogbo ẹ̀ ni wọ́n rọ́ọ̀lù ó ń ni ó ń ni abatọ ọmọlàkejì jẹ́ ni aláìsẹ̀kọ́ dá ọmọlàkejì ni gbogbo àwọn aburú yìí ló péjọ sára ẹ̀ lónìí lè náà ń dọ̀rọ̀ akẹ́kọ̀ọ́ tà mọ́ lọ aṣọ yín di àrólé lókè kẹ̀kẹ́ lè wo bọ́ọ̀lù ẹ̀sẹ̀ náà ń ṣe dáadáa iná nípa kálíkì kúnnú lé ayé káǹtì dáadáa lọ́jọ́ pé èèyàn méjì mélòó ní ń sọ̀rọ̀ láàrin ara wọn láàrin wọn sọ́lọ̀ bí àwọn èèyàn gbẹ̀rún gbèjè tí wọ́n jọ tà láàrin ara wọn. sọ eléyìí túmọ̀ sí pé ọlọ́run ló ti wá láròlú òun fẹ́ wo báwo láti ṣe kódà èyí kan sọ pé kí ló dé tí bàbá èèyàn bí yàn kí ló dé tí ìyá èèyàn bí yàn ilé ayé kún fún wàhálà ó kún fún wàhálà ọlọ́run ọba fẹ́ wo báwo la ṣe báwo la ṣe ṣe ibi tí ọ̀pọ̀lọpọ̀ ti fìdí rẹmi ibi tí ọ̀pọ̀lọpọ̀ ti fìdí rẹmi torí ọlọ́run ọba já rúre já sọ̀rì ìrànlọ́rọ̀ lọ́rọ̀ kẹ́ ìfẹ́ tá a mẹ́lú àti ẹ̀yin láròlé lórí ilẹ̀ kí ó ṣe ń torí nǹkan kan torí pé a fẹ́ wo báwo lẹ́yìn náà ṣe ṣe sẹ́yìn bá gbọ́ tẹ́ ẹ gbà tẹ́ ẹ ṣe látàì ṣé ń tọ́sẹ̀lẹ̀ sáwọn tó síwájú yín sẹ́mi ká ìgbọ́rọ̀ wọn àìtẹ̀lé tọ́lọ́ wọn lọ́sọ̀ wọn dẹni yà ẹ̀yin wá jìnà sáà ìgbọ́rọ̀ ẹ jìnà sáà ìtẹ̀lé tọ́lọ́ ẹ̀ ń tẹ̀lé tọ́lọ́ ẹ̀ ń tẹ̀lé tà nàbì Muhammad sallallahu alaihi wa sallam ẹ̀ ṣerú táwọn ẹni tó rí parun rí tí wọ́n ṣe àjẹpẹ́ ẹ̀yìn o ẹ̀yin ọgbà ẹ̀sán tó dáa lọ́dọ̀ Ọlọ́run láyé ń ẹ̀ gbà ẹ̀sán ọlọ́run yọ ńlá yín nínú ewúlé ayé yọ ńlá yín nínú aburú tàlùkìyàmù sẹ́yìn náà bá wá jẹ́ pé irúwà táwọn ọ̀daràn hù irúwà táwọn alábòsí hù irúwà táwọn kẹfẹ́ orí tán síwájú yín hù lẹ́yìn náà bá máa hù àjọ ike irun tó ṣẹlẹ̀ sí wọn náà ṣẹlẹ̀ sẹ́yìn náà a sì ti mà ike gbogbo ẹni tó bá ti lè ṣe ìkìlọ̀ fún ni ṣáájú kótó ẹnikẹ́ni tó bá fi lè ṣèkìlọ̀ fún ni ṣáájú káburú tó wá ṣẹlẹ̀ síyàn ó ti dínà gbogbo àwáwí eléyìí túmọ̀ sí wípé àwa náà gbọ́dọ̀ jẹni tí ó gbọ́rọ̀ kájọ ẹni tí ó máa tẹ̀lé tọ́lọ̀ torí ìtẹ̀lé tọ́lọ̀ ní ìjà là òní ìjà sóríire kọ́lọ̀ wọn bá kójọ ká là kójọ ká sóríire. ọlọ́ni wa idha tutla alayhim ayatuna bayyinatin qala alladhina la yarjuna liqa'ana ائti biqur'anin ghayri hadha aw baddilhu قل ما يكون لي أن أبدله من تلقاء نفسي إن أتبع إلا ما يوحى إلي إني أخاف إن عصيت ربي عذاب يوم عظيم قل لو شاء تلوته عليكم ولا أدراكم به فقد لبثت فيكم عمرا من قبله أفلا تعقلون فمن أظلم ممن افترى على الله كذبا أو كذب بآياته إنه لا يفلح المجرمون ọlọ́ni wàyíká tutla àríhìm àyàtúnà bayyinatin ọlọ́ni nígbà tí wọ́n bá kí àwọn àyàwó ọlọ́run fún wa àwọn àyàwó àtúnṣepọ̀ hàn kọ̀ pamọ́ àyà alukur'ani hàn ọ̀rọ̀ tí ń sìn bẹ́ẹ̀ ọ̀rọ̀ tó ṣe wípé ọ̀hàn ni kò sí ìkìlọ̀ lónìí náà. kò sí ọ̀rọ̀ kanú rẹ̀ tí ó hàn tí wọ́n bá gbé fún tí wọ́n gbọ́ ọ̀rọ̀ ọlọ́run tó wà nílẹ̀ eléyìí tó jáde eléyìí tó jẹ́ ìkọ̀fúnni eléyìí tó jẹ́ ìtàn eléyìí tó jẹ́ ìfúnni nírò nípa àtúbọ̀tá àwọn ẹni tó bá ti dáadáa àbí ìfúnni nírò nípa àtúbọ̀tá àwọn ẹni tó bá kọ́tọ́ lọ tí wọ́n bá ké àwọn ayé a dúpẹ́ fọlọ́n fún àwọn ẹni tó ń àwọn ẹni tí wọ́n kọ́ pé fún wọ̀nyí báyìí àwọn tí wọ́n wọ́n ò jẹ́ni tó ṣe pé lédè ní ìpín sọ lẹ́nu gèdè lárúbáwá rẹ̀ wọn ò bùkátà kẹ́nìkan ṣẹ̀ṣẹ̀ máa túmọ̀ rẹ̀ fún ọ torí bí ká máa túmọ̀ ọ̀rọ̀ náà lọ́rọ́ ti di nǹkan mi bí ká túmọ̀ ọ̀rọ̀ lọ́rọ́ ti di nǹkan mi ọ̀tọ̀ ní sẹ́sọ̀ ọ̀tọ̀ ní tí ẹni tí ń túmọ̀ ọ̀rọ̀ máa sọ nígbà tó bá sì rí kẹ́nìkan ọjọ́ ìnirọ́ lọ́sàá máa fọ́ǹbù eléyìí túmọ̀ sí wípé ní ìgbà tí wọ́n bá kí àyà أو آية القرآن توها دابا قال الذين لا يرجون لقاءنا أو أن يجوا هناك فهو قد يلو أو سنة فهو في الجنة أو سنة فهو في دابا من القيامة وني ائت بقرآن غير هذا أو بدل سوري في المنزل ثم تسعوا بابه أم القرآن مي وآية تسلي القرآن مي لهم وآية تسلي أو بدل أبي قارئ pààrọ̀ rẹ̀ pẹ̀lú ìwé nù tó bá ti pààrọ̀ rẹ̀ pẹ̀lú ìwé nù a jẹ́ pé àwọ̀ gbàgbọ́. sẹ́mi pé káàpìrì náà sáláì gbà bó tilẹ̀ jẹ́ pọ́pọ́n àti ọgbọ́n ìdàmbà ni ìtumọ̀ báwa mú àlùkùránì ní wa yàtọ̀ sí léyìí tó ń tẹ́ ń tẹ́ ń dojúmọ́ yìí àbí báwa pààrọ̀ rẹ̀ ìtumọ̀ rẹ̀ ni pé àwọn gbọ́n bó tilẹ̀ jẹ́ kékeré làwọn tó bá jẹ́ ikú ànábì sallallahu alaihi wasallam ń bá lọ pààrọ̀ alukur'an pẹ̀tọ̀ omi ìní àbótí ẹ̀sìn ní ìyípadà wọn ni níta àwọn oríṣi àbí ọ̀sẹ̀ ó ń tẹ̀ ó ní sọ̀rọ̀ ọ̀hún kì í sọ̀rọ̀ ọ̀nà ẹ̀rí bàtà ni kó mú mi wá ó mú wá bí ó mú ẹ̀rí bàtà ni ọ̀pàrọ̀ ọ̀pàrọ̀ rẹ̀ àbí ọ̀pàrọ̀ rẹ̀ ọ̀pàrọ̀ rẹ̀ torí rẹ̀ ló ti jẹ́ pé ìyẹn gbọ́dọ̀ gbọ́n ìyẹn gbọ́dọ̀ gbọ́n pèsè nígbà tí ẹ̀yin náà ń bá àwọn èèyàn sọ̀rọ̀ kan ẹ sọ pé tọ́jú ọ̀rọ̀ èèyàn gbogbo wa ní ká sin náà lónìí kan ká má fi nǹkan kan sorogún pẹ̀lú rẹ̀ nínú ìjọsìn ṣíṣe bẹ́ẹ̀ ní ìdí àlà àìṣe bẹ́ẹ̀ ó túmọ̀ sí pàtàmọ́tàn ní ìdá eléyìí ní táwọn pèpè lọ síbi rẹ̀ tọ́ ẹnìkan á padà wá pé torí kìí ṣe pọ́rọ̀ tó ń sọ kò kò yé wa ṣùgbọ́n à ń fẹ́ kó yí nítorí òun pèpè lọ síbi rẹ̀ à ń fẹ́ kó yí padà sòtú ọ̀gá ṣe yí padà. So, sọ́dọ̀ orí sinmi wọ́n wá sọ pé níta ń pèpè lọ síbi rẹ̀ ń gan la ń pèpè lọ síbi ẹ̀hìn torí pé tọ́lá ti rí ọmú bẹ̀ ọ́ tọ́ni tó ní ọ̀dà kọ́dà tó ti pé orúkọ wa lè yí padà kó ní sùmọ̀ kan náà wọ́n ní yí padà tó bá ti lè yí padà bá wọ́n mọ̀ pé nìkan tó ṣe yí di ọwọ́ aago ni ọ́ táwọn èèyàn bá ti mọ̀ táwọn èèyàn retí tó bá ti mọ̀ pé ó ṣe yí di ọwọ́ aago gbogbo tó ló ń pèpè lọ síbi rẹ̀ yóò ìwé ẹ̀rọ sọ pé ní tá à ń pèpè lọ sídìí rẹ̀ náà là ń pèpè lọ sídìí rẹ̀ kò ṣeé yí padà. tó wọn ní mú alukurani mi wá yàtọ̀ sílẹ̀ gbóná ọba ti rí mú wa tẹ́lẹ̀ yìí lé wọn ló ti gbé wa tẹ́lẹ̀ sọ̀rọ̀ lọ́wọ́ ló ti gbé wa ọjọ́ rẹ̀ lọ́dọ̀ bàbá rẹ̀ ní pààrọ̀ rẹ̀ ọlọ́run kìí King David èyí King David sílẹ̀ ọ̀dàbí eléyìí ó ti di King Adamadi tí wọ́n kọ́ ọ̀bọ̀ lójú ni yàtọ̀ sí alukur'an ẹnìkan ní mú alukur'an mi wá yàtọ̀ sílẹ̀ àkọ́dájú pólì rẹ pé alukur'an mi yàtọ̀ sílẹ̀ sí alukur'an wà pé méjì ẹ̀ ẹ́ aha pé tiyín náà bíi ti àwọn ni pé ẹ tún ní àwọn edition kan edition báwo. the revised edition, the most authentic edition. Ah, adúpẹ́ fọlọ́ follow? tí o ṣe déédéé ọ̀wọ́ ní Islam. Tọ́ eléyìí túmọ̀ sí pé ìgbà tí wọ́n gánà bí òun alukurani mi wà yàtọ̀ sí alukurani àbí kò yí padà bí ìgbà tí yẹn ń dẹ̀yàn ni bí ìgbà tí yẹn ń dẹ̀yàn ni gánà bí wọ́n sọ pé ẹ̀ ń tọ́wọ́ à ń bẹ̀ ni pé ṣé káká bá ti yí padà ní ìsinsẹ́ gbàgbọ́ àá gbàgbọ́ mọ́nà àá wọ́n sá ti yí padà náà. torí ẹ ẹni tí yóò bá jẹ́ pé ọlọ́run yàn ní ìrànṣẹ́ òun bí àwọn ànábì ọlọ́run yẹn kò ní jẹ́ dídìrín ó ní ó ti gbọ́n jù òkèké ń yí padà bí mo yí padà ẹ̀ gbà ni tí ẹ bá pẹ́kẹ́ tó so wọ́n mọ̀ ikọ̀ alukurani sọ̀rọ̀ rẹ̀ harafi kan sínú ẹ̀tọ́ nàbí wa ọlọ́ọ̀ni kọ́ọ̀lù lẹ́dínlẹ̀ láyọ̀ ọdún ọ̀nà lè kọ́ ẹ̀nà kí ẹsẹ̀ gbogbo yẹn ló bá ń sọ bẹ́ẹ̀ àfàwọn tí ọba nírètí fáwọn pàdé ọlọ níṣìṣẹ́ bá nírètí pé pàdé ẹni ńlá kan ẹ̀ríkẹ́ ti máa palẹ̀ málẹ̀ ẹ ti máa wò bó lẹ́sìn sọ̀rọ̀ ńjọ́ tẹ̀ bá pàdé tẹ́ bá béèrè bá bó kò ní í jẹ́ ni tó ṣe kọ́ katọ́ lọ́wọ́ bá kún rárá ẹni tí o bá ti katọ́ lọ́wọ́ bá kún rárá tá a tún wá lọ bá nídìí àtẹ kò sí tàbí ṣùgbọ́n ike àtẹ̀tẹ̀ bá lédi rẹ yóò túbọ̀ lè jìnnà sí tọ́lọ́ọ̀nù àti ẹ̀wọ́n ni kẹfẹ́rí pa sílẹ̀ àti ẹ̀fà ní ṣe tọ́lọ́ọ̀nù torí rẹ̀ látàrí káàfẹ́ ṣe tọ́lọ́ọ̀nù ẹ̀rí kí wọ́n mọ gbé àwọn àbẹ́rẹ́ ti dánilágara wa lójú ara wọn kíkẹ́ mú alukurani ní ìwà yàtọ̀ sílẹ̀ àbí kò yí padà tọ́lá ti orí ibú làwọn pàkàlẹ̀ anabi sọ̀rọ̀ lọ́wọ́ àdìsọ́là náà tó ti jẹ́ kọ́lọ́ lọ́wọ́ ránṣẹ́ báwo ló kọ àwọn ọ̀daràn ṣe lè wá yí tó lánàbí òní fàlùkù ọ̀bẹ gé dànù ọlọ́wọ́ bá ní kọ́ dá wọn lóhùn kò lè má kúrò ní ẹn ọbẹ̀ dé la kò sí fún mi lágbára pé kí n rí alukurani yí padà kò sí fún mi ẹ̀ ń lágbára tọ́ pépé ó tún dágbára tiẹ̀ náà lọ bẹ́ẹ̀ ni. kó lè máa yẹ fún un lè yàn ó bẹ délẹ̀ hó mi tó kọ́ ìrẹsì kò sáyè tèmi ti lè dá ilé padà lọ́wọ́ ara kò sáyè rẹ̀. tòlẹ́ ìtumọ̀ sí pé lójú ayé anabi sallallahu alaihi wasallam wọ́n ti tọrọ fún kánabi òye alukurani padà anabi sèse ń yé wọn pé alóhùn ọ̀lágbára rẹ̀ fẹ́ẹ́ kó wọn lágbára rẹ̀ kò sí ìkápá àti ṣe bẹ́ẹ̀ lọ́dọ̀ inni akhafu in attabi'u illa ma yuha ilay èmi tẹ́ rí yìí o èmi kankan nínú alukur'an yìí ju pé iṣẹ́ tẹ́lọ̀ fi ránṣẹ́ sí mi máa ń jẹ lọ ńlọrọ̀ kan mi harafi ẹyọ kan báyìí ló kéré jù anabi òní wọ́n tẹ̀lé ó tún kéré ju harafi lọ anabi òní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti pé fún náà nìyí ẹsì ti ma gbọ́dọ̀ ti sàdé pé sanukọ̀rẹ́ ọ̀ká sọlá àtẹnsà àmú ọmọ ká o sì tún ní gbàgbé. إن أتبع إلا ما يوحى إلي إمي أتلين كتابين طلعوا في أنا أنت سمي لهم إن طلعوا في أنا أنت سمي ما أتلي تابع وأقوم من منصو تابع أقوم من منصو تجب أما تركك لي قدع kí n fi kún kí n dínkù ọlọ́mọdé ọ̀rọ̀ ọlọ́run lélẹ́yìí kì í sọ̀rọ̀ èèyàn. tọ́ iná tóbi àwọn ilé àmà yóò ha ilé yìí ìdí nu dábì sọ pé ẹni tó bá gbàgbọ́ wípé alukurani láti bẹ̀rẹ̀ rẹ̀ dókun rẹ̀ harafi kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó sọ̀rọ̀ lọ ó ń tún ṣe kẹfẹ́rí sọlọ. gbogbo harafi tó wà ń bẹ̀ sọlọ ni gbogbo harafi tó wà ń bẹ̀ sọlọ ni. torí ẹ ọ gbọ́dọ̀ pé nǹkan kan bẹ́ẹ̀ náà alukurani tó sọlọ. tọ́ torí ẹ òní kalukurani dúdú kan tẹ́ wá débi àwàdà àwàdà báwo. àbíjà ilé sọ di sinimá sinimá báwo àwọn ẹgbẹ́ ti pọ̀ gbádùn àwọn agbẹ́yìn sinimá Yusuf ẹgbẹ́ rẹ̀ mọ́ adúgbò fọlọ́ ìgbẹ́ yẹn ọ̀rọ̀ arú rẹ̀ lọ́lé ra <laughs> tọ ẹjọ bá rà lásọ kò sí nǹkan tó lè kò sì sí nǹkan tó lè ni torí òsì lọ́wọ́ mi pé kí n yí padà ìnà tẹ́lẹ̀ ọ́ ilé máa yóò ha ilé èmi ọ̀tẹ̀ ní kankan tó ń tọ́lọ́ ọba fẹ́ ránṣẹ́ sí mi lọ ìní ọkọ̀ fún ìnà ọ̀sẹ̀ ìtòrọ́bì àdá àbẹ̀wò mi náà fún yìí ẹ̀rú ń bà mí tí wọ́n wá fi lé lọ sí ọlọ́run ẹlẹ́dàá mi ìyá tọ́lọ́ wọn bó fi jẹ àwọn èèyàn lọ́jọ́ ńlá ọjọ́ gbẹ̀ndà pé mi mọ̀ pé ìyá ń bẹ lọ́dọ̀ ọlọ́run títí di àwọn ọ̀tá rẹ̀ èmi ò sì fẹ́ jí ìyá ayé ni mo fẹ́ jẹ. yàtọ̀ sí wọn ó túmọ̀ sí káwọn ènìyàn tó bẹ̀rù ìyá tí ń bẹ lọ́dọ̀ ọlọ́run ọba ń kọ́ wọn mọ̀ yí ọ̀rọ̀ alukurani padà ni wọn mọ̀ yí alukurani padà ni la'allakum tuflihun lọ́lọ́run sọ ó ní la'allakum tattaqun tuflihun ó ní tattaqun bàbá tuflihun ó ní kọmọ pé à ń bẹ lọ́dọ̀ Ọlọ́run títí di àwọn ọ̀daràn irú wọn lẹ́rìí tí ọmọ yìí alukurani padà bá àní kété fúkú inú alukurani ó ní ọ̀kà máa kọ́ ọ̀lẹ̀ tà á la ọ̀kà máa kọ́ ọ̀lẹ̀ tà táàdì tù wá ní. àdìbì náà máa sọ pé ọ̀hún kàmá kọ́ ọ̀lẹ̀ rọ̀súlù sallallahu alaihi wa sallam ọ̀wá ní ọ̀kà máa kọ́ ọ̀lẹ̀ tà pé ń o ẹ sátidé àfi sórí bọ́ọ̀lù ọ̀sùn sọ ìgbà tí mo wí yìí òtórí mi náà mo ń doubt àmì ẹ̀jẹ̀ àfi sórí pé bọ́lọ̀ ṣe sọ ni mo gbà lérò ẹ́ ọlọ́run mẹ́jẹ̀ wọ́n yẹ ká lùkùrọ̀ ànìmá yàwó kàmá kọ́lẹ̀ tà àlà ọ̀tẹ̀ ni ilé ìbá yé wa ó túmọ̀ sí pé àwọn ẹni tí ò ní bẹ̀rù ọlọ́run àwọn ẹni máa yí àlùkùrọ̀ ànìmá wọ́n máa yí padà wọ́n mọ̀ pé yàtọ̀ ń bẹ lọ́dọ̀ tí máa fi jẹ àwọn ọ̀tá rẹ̀ ìyá ọjọ́ ńlá àwọn ẹni máa yí àlùkùrọ̀ ànìmá padà ọ̀rọ̀ ni kò lọ́wọ́ ṣá àwòrán máa tẹ̀lé oṣù hùn àárín kan sọ fún wọn pé tó bá wù ọ lọ́ọ̀ni ìní kí àlùkòrá nìkan sí yín létí ẹni pé tó bá wù ọ lọ́ọ̀ni láti mẹ́sẹ̀ ní lánàá bì rẹ̀ ni ẹ bá ti rí kéwìn náà mọ̀ sí àlùkòrá nìkan sí yín létí tí mo apalẹ̀ má dè yìí tí mi mọ kí n dà náà bì yìí kálá èmi kọ́ ní sọ́nà kí n dà náà bì yìí yéé dèmi mo gbìyànjú àti dà náà bì kéèyàn tún kẹsì ẹwà tí máa sọ̀rọ̀ ẹ̀dá nàbì tí tọba ti ṣe tọba ti ṣe ẹkẹsáìsì débi báyìí wọn náà dà nàbì náà dé ṣe bí ọ̀rọ̀ àwọn ibùnú sínú ibùnú arábí tí wọ́n sọ̀sọ̀ kú sọ. ẹkẹsáìsì kan ò sí ìgbára gbọ́dọ̀ kan ò sí tí sọ̀rọ̀ ẹ̀dá nàbì. torí ẹ̀ èyí tí ọlọ́run ti ránṣẹ́ sí mi ni mò ń tẹ̀lé o tó bá wọ ọlọ́run láti mẹ́sìn mi lánàá mọ́tàrà oṣù wọ àlẹ́kùn ìgbà tí jẹ́ni tí ń kí alukurani ìsìn létí ìgbà tí jẹ́ni tí ń kí alukurani ìsìn létí ó wu ọlọ́run ó sànàbí wa lánàbí rẹ̀ gbàdó tutù wù tó so lánàbí rẹ̀ ẹni tí bá ń gbénu bá bá forí sòkúta yóò forí ara rẹ̀ dànù ni ẹni tó lọ yàn ẹ sì ti máa ń lé ayé mi ẹ máa tara àtànákì ètò òògùn láti ìgbà tó lọ́n ti kọ́kọ́ dáyìn àkọ́kọ́ ní láti mọ̀ pé lára ń bẹ̀ẹ́ tọ́lọ̀mbá tó lè sóore fẹ́nìkan ẹni tí ò rí lóore yóò máa bínú rẹ̀ ni ọkàn máa ń dínkù ọmọ ń pọ̀ yóò pọ̀ lára ẹnìkan jẹ́ ẹnìkan lọ yóò dínkù lára ẹnìkan jẹ́ ẹnìkan lọ àmọ́ sí ẹnìkan lọ lọ́wọ́ sóore fún tí wọ́n á máa ń gbé náà wọ́n dùn iná àwọn tó fi sálẹ̀ fún irọ́ ni gẹ́dẹ́gẹ́dẹ́ burúkú bẹ́ ń sálẹ̀ fún ọ̀daràn. rí ànábì sallallahu alaihi فإن كل ذي نعمة محسوب anabi ni ẹnu àgbìyànjú láti gbọ́ àwọn bùkátà yín bò ń kẹ́lẹ́ onídìpọ ọmọ àtẹ gbogbo ntọ́ka ṣe sínú ìwé ìròyìn kí ló dé nítorí gbogbo ẹ̀ tọ́lọ̀ bá ṣe ìdára fún ni wọ́n máa ń ṣe lára èsì yorùbá nìkan gbogbo ẹ̀yà alẹ́ ayé tí máa di tọ́lọ̀ ń ṣe ìdára fún ẹnìkan wọ́n máa ṣe lára rẹ̀ torí ẹ̀ ń gbèsè jẹ́ pé ọ̀rọ̀ yorùbá tó àwọn náà sọ pé tíṣu ẹni bá ta kádà wọ́n bò ọ̀rọ̀ ń wọlé dáadáa ni ọ̀rọ̀ ń wọlé dáadáa. torí ẹ̀ tí ò bá jẹ́ wípé ọlọ́run ló wù ìgbà tó kí alukurani sí ní létí kí ni mo mà jẹ́lẹ̀ ìwà náà màkà ni mí ìmọ̀kọ̀ ìmọ̀kà bẹ́ẹ̀ la anabi sallallahu alaihi wasallam anabi yóò omi anabi tí ọmọ akọ tí ọmọ akà tára ibi kú kò sí nǹkan kan kọ́lẹ̀ tára ibi lè kà tára ibi kú kò sí nǹkan kan tára ibi lè kọ́ kò sí lè kọ́ nǹkan kan kò lè kà nǹkan kan.

ikú anabi ọ̀sọ̀rọ̀ bá àrùsọ là ń tẹ́ ń palẹ̀ mọ́ láti dà anabi anabi báwo àfi tọ́ba jẹ́ ẹni tọ́ba jẹ́ anabi òpùrọ̀ ni wọ́n ìpè ń tẹ́ ń palẹ̀ mọ́ tẹ́lẹ̀ tí ọmọ ń tọ́lọ̀ wọn fi ọ̀sẹ̀ ni ọmọ ń tọ́lọ̀ wọn kò fi ọ̀sẹ̀ torí ẹ̀ ọlọ́wọ́n bá ní wọlé ẹgbẹ̀rún ọkùn bẹ́ tó bá ti wọ ọlọ́ọ̀ni ìgbà ti jẹ́ ni tí ọmọ fi àkùránì àwọn àgbéga ńlá tẹ́mi náà fi dání tó ń tún kọ́ yín nípa alukur'ani faqad labistu fikum umran min qabli bẹ́ẹ̀ gbàgbé mi ọdún gbọ́rọ́ mo ti lò láàrin tájú kọ́lọ́ tó sèmi lánàbì tó fún alukur'ani ọdún mélòó lánàbì ṣe kó tó dá ànàbì náà ogójì ọdún forty years a máa fi ọmọdé ọjọ́ mi nínú ìgbésí ayé gbogbo yín náà lẹ́nu interaction pẹ̀lú ẹ̀ láàrin ìgbà tó fi wá forty years yìí tọ́wá yẹ káwá pé ànábì tí ọ̀parọ́ mọ́nà tí ọ̀jà léèyàn títí òfin pé forty years yọ̀ọ́ wàá jẹ́ kó dàgbà tán ní àwọn àmọ̀ parọ́ ó dàgbà tán iná ọmọ wa sàmúlùmọ́là ọlọ́mọdé ànábì rán wọn létí pé faqad labistu fikum umran min qabli ẹ̀yẹ báyìí lè mi wọ̀ ìbọ̀dún bọ̀ ọmọ tuntun gbàrin ṣáájú kí n tó jáde ànábì ọlọ́ àfàlẹ́ tààkìlù ẹ̀ nílàkàyè ẹsẹ̀ làákàyè pé gbogbo ọdún tí mo fi wà láàrin yìí orí pópùrọ̀ náà ni mo wá bí sẹ́ǹtì dé sí yín lórí bìbà rárá o ànábì sallallahu alaihi wa sallam ọlọ́run ọ̀rọ̀ ẹlẹ́dàá wa ọ̀sà lẹ́sà kò sì jẹ́ni tọ́jú èèyàn bú ṣáájú kó tó di ànábì ọlọ gbogbo ọdún tí ànábì ṣe kó tó di ànábì ọlọ kò sẹ́ni tí ọ̀dà mẹ́mẹ́ka gẹ́gẹ́ bí as-sadiq al olódodo ẹni ìfọkàntán. tọ́ dánwò ló sì bí ọ̀kẹ́rẹ́ tí wọn náà bá dánwò yọ padà hàn sí ọ wípé anabi wa sallallahu alayhi wa sẹlẹ kọ̀ máa kọ̀ kọ̀ máa kà ánú ọlọ́ọ̀ ìlọ ń bẹ pẹ̀lú anabi muhammad sallallahu alayhi wa sallam. فقد لبثت فيكم عمرا من قبل افلا تعقلون فمن اظلم ممن افترى على الله كذبا اه اي يمين قمتني كاو tó sábòsí bí ẹni tó ń parọ́ mọ́ lọ o àwọn kẹ́sìtẹ́fẹ́ bí ayé ẹ̀sẹ̀ àbí tó ń fi ayé ọlọ́run ọba nírọ́ ìnáwó lẹ́yìn mọ́jẹ́rẹ́ mọ́ dájúdájú àwọn ọ̀daràn nísorí rẹ̀ dájúdájú àwọn ọ̀daràn nísorí rẹ̀ nínú ayé yìí wọ́n tọ́ka sí pé tánàbí sallallahu alaihi wa tó bá ti lè parọ́ mọ́ lọ ìtumọ̀ ayé àti parí ni àmọ́ nígbà tí anabi ọ̀parọ́ mọ́lọ anabi ìsalábòsù lá kékeré tàbí nílá kìí salábòsù torí ẹ̀ á rí i pé ìgbà tí ọ̀gá alábòsù lẹ́nu rẹ̀ ṣe jáde ara láti pè wá lọ síbi dáadáa iná ló sì jẹ mọ́ríyá fún gbogbo ẹni tí ọba gbàgbọ́ kíkẹ́ gbogbo ìtàwé òde ayé ni ó láti fi jẹ́ Muhammad ọmọ Abdullah táwọn gangan alára ń pè ní asọ́dọ̀fẹ̀lì àmì lọ́nà òfìsẹ́ ìran ẹja àgbàgbọ́jẹ́ jẹ́ o ọkùnrin ò lè jókòó o ọkùnrin ò lè jókòó ẹni ọlọ́ọ̀ni o so ọlọ́wọ́n bá ti foundation kalẹ̀ fanabi Muhammad sallallahu alayhi wa sallam tó bá jẹ́ pé ànábi lọ parọ́ mọ́ lọ ni ah kò bá jẹ́ pé eré eré òun náà ni ìyàtọ̀ lọ́n ti jẹ́ bá àwọn fíráwọn náà ìnirú ìyàtọ̀lọ́ ti jẹ́ ru kọ́rùnà ìnirú ìyàtọ̀lọ́ ti jẹ́ námúródù kọ̀bá jẹ́rẹ́ torí wọlé tó kọ́ wọlé àlẹ́yìn بعض الأقاويل لأخذنا منه باليمين ثم لقطعنا منه الوتين tó bá ti lè parọ́ mọ́ apẹ́rẹ́ ni ọlọ́run ni á fi ọwọ́ ọ̀tún á fi gbà mú á fi ọwọ́ agbára á fi gbà mú kò wá ní mọ́ lórí eléyìí o á tún já kàtàn ọrùn rẹ̀ kó kú dànù kò sí sẹ́nìkan nu yín tí ó lè gbà lẹ̀ kò sẹ́nìkan nu yín tí ó lè gbà lẹ̀ tó lè báyìí wa àwọn adúgbò fọlọ́ ọgbà nàbì Muhammad sallallahu alaihi wasallam làwọn ń tẹ̀lé anábì tó jẹ́ gbogbo sẹ́tọ́lọ́ fúnra tí ó sì kàn lẹ̀ láì jẹ́ anábì tó ṣe pé aláàánú nù lórí gbogbo ọmọlẹ́yìn rẹ̀ anábì tó ṣe pé òun gán gán lọ́pọ̀ wa láwọn nǹkan dáadáa dáadáa téèyàn amárú rẹ̀ téèyàn fi sórí rẹ̀ téèyàn amárú rẹ̀ téèyàn fi jẹ́ kó ní àjọṣepọ̀ tó dáa láàrin rẹ̀ àtàwọn mùsùlùmí ọmọ ìyá rẹ̀ tí sì fi máa ipò wo ni ìṣekèsèrí sọ́lọ̀ wà ipò wo sì ni ipò táwọn ẹni tí ń ṣe kèsèrí sọ́lọ̀ ọba gan wà nínú òfin ṣẹ̀rí àti Islam torí ẹ̀ ló ti jẹ́ pé lábẹ́ òfin ọlọ́run ọba ti wá èèyàn gbọ́dọ̀ tẹ̀lé tọ́lọ́ ó sì tẹ̀lé tànàbí Muhammad sallallahu alaihi wasallam ànábì ọ̀yẹ̀ kò gbò ikú olódodo ni títí tó fi kú olódodo ni olódodo tó ṣe pé ó ṣe fọkàn tán títí fi kú láyé tó lè wáyé wa pé àwọn náà lára Muhammad ọgbọ. níbi ìlànà àwọn ẹni tó ń fà wá tó ń fà wá oníkálukú ọ̀sẹ̀ ká tẹ̀lé ká nàbì sallallahu alaihi wa sallam tó wọ́n ti máa sọ fún akótó bá lọ́ọ́ tẹ̀lé ká nàbì ọ̀tá rẹ̀ pọ̀ torí ìdí eléyìí báyìí má ṣe tanra rẹ jẹ má ṣe jẹ́ ni tó ṣe wípé yóò máa tanra rẹ jẹ ìdí tí tanra rẹ jẹ ni tó bá já sí yà wọn náà ló jìyà rẹ ìwọ ló jìyà rẹ àmọ́ gbàgbọ́ lónìí mẹ́jọ ó dọ̀la mọ́ ọ lọ́wọ́ ìgbàgbọ́ tó bá ti ní lónìí tó o sì mọ́jú oní oṣù sábàbí tó fi là tó fi sóríire kọ́lọ́mọ bá kọjá ká là kọjá ká sóríire. a rí i pé ìṣesí lọ́lọ́kan ọjọ́ kan táwọn èèyàn máa ṣe òun náà ni ọlọ́wọ́n bá ń tú àṣírí fún wa nínú àwọn àyàtà kà lónìí yìí àyàtà tú àṣírí fún wa nípa bí èèyàn ti ṣe máa ṣépè lọ́pọ̀lọpọ̀ tí ó sì máa ṣépè kíkì nǹkan bàjẹ́ ó lè máa ṣẹ́ síra rẹ̀ ó lè fẹ́ síyàwó àbọ̀mọ àbí bàbá àbíyá rẹ̀ eléyìí ọ̀dà rárá o kìí ṣe pé kọ̀dà tó kọ̀dà rárá nítorí tí nǹkan kan bá ṣe ọ̀kan ní fámìlì rẹ̀ wọn náà mọ̀ lára rẹ̀ wọn náà mọ̀ lára rẹ̀ ó kéré jù tí wọ́n máa ń gba owó jọ pé owó táwọn fi san wọ síìtì wọn dọ̀dọ̀ rẹ̀ torí ẹ̀ mẹ́sì kù fẹ́ nìkan kan wàá jùlọ ní àsìkò eléyìí tí ọjà àsìkò ọlọ́lá nínú irú oṣù tá a wà yí báyìí nínú oṣù Ramadan èpè oṣù pé kéèyàn mẹ́nu kó ń bẹ̀ kéèyàn mẹ́nu kó ń bẹ̀ kó sọ ẹnu kó ń bẹ̀ àánú ọlọ́run ọba wa pọ̀ ló fi jẹ́ pé ìpèsè bá gbéra yín fẹ́ ní ọ̀kan nínú àwọn àsìkò tọ́lọ́wọ́n bá ti ní àsìkò ọlọ́lá kò sí tàbí ṣùgbọ́n tẹ́ bá bẹ lọ́wọ́n bá nínú ẹ̀ àbí àyàn ọgbà àsìkò yóò wù ọ́ wá lè jẹ́ mẹ́jọ pé ọmọ jáde lẹ́nu yìí pé kí bá fi lè jáde lẹ́nu rẹ̀ kò ní lọ lásán o. yọ padà jẹ yọ padà àmúlò sì padà sẹ lọ́jọ́ kan náà tó lè bá yí wọn agbọ́dọ̀ jẹ́ni tí wọ́n kan lọ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn ran kan lọ ìdínà tí wọ́n fi ń jàǹbá ìdínà tí wọ́n fi ń sọ tí wọ́n fi ń lọ́sẹ̀ ìdínà tí òfin ṣe bá tò nítorí pé ọ̀ràn ti kankan bẹ̀ ń bẹ lọ́n so bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ rí kábẹ́ẹ̀rù ọlọ́run nítorí tó bá di wípé àsìkò tọ́lọ́wọ́n bọ́ wá fìyà jẹ àwọn ẹrú rẹ̀ lórí nǹkan tí wọ́n gbélé ayé tó bá dé ẹni tí ọba túbá ní ọ̀kàbàmọ̀ jù ẹni tí ọba túbá òní ọ̀kàbàmọ̀ jù. wáyé o ìtọ́nà tó sọ fún wa nínú wa wa tuntun kí ń gbà tí àdáwò bá dé bá wa àmọ́ ọ̀sẹ̀ àmọ́ ọ̀pọ̀ ládùá táwọn ọ̀pọ̀ lọ́ọ̀ ní mẹ́sàn ìdúró ni ìjókòó ni ìbẹ̀rẹ̀ ni ìlóso ni ìsẹ̀yìnlélẹ̀ ni gbogbo ẹ̀ ìsẹ̀gbẹ́lélẹ̀ ni pípè lẹ́rìí tó yàn tí wọ́n á dé ti mú ìpọ́njú fún wa á wàá ti gbàgbé pé abẹ́ lọ́wọ́ bá rí á ti gbàgbé pé àwa náà là ń ra tẹ̀ sọ́lọ̀ eléyìí ọ̀yọ́ kọ́ bẹ́ẹ̀ ẹjẹ́ tí ládùá ní gbogbo ìgbà àdánwò àdánwò a bákan náà àtúnrí wọn lọ ọbẹ ẹlẹ́dàá wa ó tún ṣe fi hàn wá ikú ń ti pa àwọn kan rùn ó ń ti pa àwọn kan rùn ṣáájú tiwa òwe lọ́lọ́run bá ń pa fún wa ń bì táwa gan-an kò sí nǹkan tá a ṣe kò síbi tá a dé ẹ̀yin lẹ́yìn máa ń tí ẹ̀ ń wá tẹ̀lé ń sin àwọn nǹkan ogun olóró tó ẹ́ tẹ́ bá yìn kan rẹ̀ ẹ̀ ń sọ pé láyé ọ̀parun ẹ̀ sì sí ìdánwò láti jọ́ tẹ̀ sílẹ̀ ń ṣe ẹ̀yin náà mọ wàhálà tẹ kóra yín sí ọyọ kẹrẹjì ó yé yín pé tọ́lọ̀ bá fẹ́ pẹ̀ yín náà rùn tí gbogbo nǹkan àjọ olórú tẹ́lẹ̀ ṣe wọ́n gbẹ́ ẹlẹ́parun tí gbogbo kékeré nuclear kọ old clear ni ẹ̀sùn kọ́lọ̀ ń dákun kọ́ mọ́ pa wa rùn sọ́mi yóò máa ṣàgbére yóò máa wúra rẹ̀ tó sì jámà kankan kọ́lọ̀ wọn bọ́ dákun kọ́ sànù wa kọ́mọ̀ sí ìwà wa kọ́mọ̀ sí bá wa jà kọ́mọ̀sì fi ìṣesí àwọn dèdèrè òpònú láàrin wa kọ́mọ̀sì bá gbogbo wa rí kọ́mọ̀sì bá gbogbo wa wí ọlọ́run bá wá fi ń yé wa pé ṣíṣe tó ń ṣe wa láròlé lórí ilẹ̀ lórí ìdánwò ni lórí ìdánwò ni lórí àdánwò ni bóòlù ẹ̀sìn sí sẹ́ni pa àǹsí náà lójú méjèèjì báyìí sẹ́ni pé tàn lẹ́bi sọ̀rọ̀ lọ́wọ́ àìsàn náà là ń ni sẹ́ni pé atakùtọ́lọ́ àdìnà sí tàn lẹ́bi sọ̀rọ̀ kọlọ sí mẹdọ kọmọ wọn ara rẹ kéèyàn máa ṣe ń tọ́da ẹni ní jẹ́ bọ́ kéèyàn bọ́ dídọ́ ọba kó wa sórí ìpẹ́ lòdà lóra kẹ́rì màá ló ń ọlọ́run la ṣe bẹ́ẹ̀ kalẹ̀ wò ń àti bẹ́ẹ̀ yẹn lọ́wọ́ kó wa síbi ìfẹ́ máa jẹun tani ó sin náà tani ò ní sin náà alladhi khalaqa al-mawta wal-hayata liyabluwakum ayyukum ahsanu amala ọlọ́run ọba òun ló dákú àti sẹ̀mí ó lè ba àdánwò ayọ̀ tani ó sì torí pé kú ń bẹ tí ó sì fẹ́ tọ́ rẹ̀ tọ́ ọlọ́run ọba wa fún wa nírò nípa àwọn èèyàn tí ọ̀ràn kan àti pàdé ọlọ́run àwọn ẹni tí ọ̀ràn kan àti pàdé ọlọ́run tọ́ba kí àlùkùránì fún àwọn ọmọ ẹrù káwọn ọlọ́rọ̀ sọ ni pé alukurani mi ni ẹ mú wa àbí kẹ yé léyìí náà padà ọlọ́run bá wọn fún wọn létí pé kìí ṣe ta nábì sọ̀rọ̀ láàrin sílẹ tọlọni kìí ṣe ta nábì tọlọni tó ńgbà tí àwọn bá ti jẹ́ yí pé ohun tọ́lọ́run fi ránṣẹ́ làwọn ń tẹ̀lé àti ọlọ́run làwọn pamọ́ ẹnìkan wà lè sọ pé yí padà kó ṣe yí padà ẹnìkan lè sọ pé ṣe kàn dínkù kó ṣe ṣe tọ́ bó wàá ló jẹ́ ebi wá jẹ́ pé gbogbo òwe mi ni wọ́n ti tọ́ ọ̀bọ̀ báyìí wọ́n dá méjì ẹ̀ látòrí dọ́ọ̀nù látọ̀rọ̀ títí dé kókósẹ̀ wala hawla wala quwwata illa billah tí lè ra yọ àjọ ike anábì sallallahu alaihi wasallam ọlọ́run ní kò dá wọn lóhùn kì í sọ wọ́n mi lọ́wọ́ nítorí bá sọ ni mò ń sọ ó sì ní kó sọ fún wa tọ́lọ̀ ń bá sẹ́ni ìgbà tí ké fún yín èmi náà ìgbà tí jẹ́ ni tí gbogbo èèyàn ọmọ àwọn àtẹ̀lé tiẹ̀ látàrí ntọ́lọ́ ń sọ̀kalẹ̀ ẹgbẹ́ náà ló wù lọ́ sọ̀kalẹ̀ fún mi ẹjọ́ wa yé mi o ntọ́lọ́ ń sọ̀kalẹ̀ ni mò ń tẹ̀lé o ẹni ẹ̀sùn jẹ́ni tí wọ́n parọ́ mọ́ lọ ọ̀bà wa torí alábòsí kò sí o bí ẹni tó ṣe pé ń parọ́ mọ́ lọ dájúdájú àwọn ọ̀daràn ní sórí rẹ̀ eléyìí níbi tí a dúró sí lónìí àwọn àyà yìí gbogbo nǹkan tọ́ka sí òun náà ni bẹ́ẹ̀ bó ti ṣe jẹ́ pé ọmọ èèyàn ó lè máa pa burú mọ́ra rẹ̀ ọlọ́run ọba kì í jẹ́ kó tètè ṣẹlẹ̀ àti báwo ni ọlọ́run ti ṣe dọ́mọ èèyàn tó fi jẹ́ pé àdámà rẹ̀ ọ̀nà àníkútà burú bá ti ṣe àdúrà rẹ̀ a máa fẹ̀ jọjọ ṣùgbọ́n tọ́lọ́run bá ti gbé aburú kó òfin táǹkọ́ yóò máa wá ṣèṣe fún ọ̀pọ̀lọ́run ọba rí ọlọ́run tuntun yé wa kóun ti pa àwọn kan ṣáájú wa o ká máa lérò wípé àwa jagbára ọlọ́run ọba lọ ló ti dá wa sí o àwọn náà tó sì kó sókè pẹ̀ tó ti wá tàrólé lẹ́yìn àwọn ẹni tó ti síwájú wọ́n fẹ́ fi wo kí náà ṣe nù ẹni tó bá ti dáadáa ní ọba dáadáa pàdé o ẹni tó bá ti ṣàìdá ìdá ní ọba pàdé ẹ má ṣe irú ní táwọn kẹfẹ́rí máa ṣe o tó kí tó má ka ọ̀rọ̀ ọlọ́wọ́n bá fún wọn wọ́n máa sọ pé ẹ mú mi wá ẹ mú alukur'ani mi wá ẹ yí eléyìí padà alukur'ani ò ṣe yí padà alukur'ani kò ṣe fi gbá pààrọ̀ torí pọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run ò sì ṣe pààrọ̀ à ń bẹ ọlọ́wọ́n ọba ẹlẹ́dàá wa pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó rẹwà jù àtàwọn àròyìn rẹ̀ tó ga jù kó sọ alọ́kan nínú ẹni tí ìmọ̀nà àti alukur'an tó sì láǹfààní kó aláǹfààní pẹ̀lú ní táwọn gbọ́n bẹ̀ kó jẹ́ ká rí dáadáa rẹ̀ gbà látàrí kíké àti gbígbọ́ àti kíka ìtumọ̀ ntí alukur'an tọ́ka tí ó tẹ́wọ́ gba rọmọbọ́nà wọn tí ò ní pọ̀ tuntun wọn lọ́wọ́ kọ́lọ́mọba tó mú wa rí ìbẹ̀rẹ̀ rẹ̀ kó jẹ́ ká gbàdá lálàáfíà kó wá sí gbogbo ẹ̀ látẹ̀wọ́ gbà lọ́dọ̀ wa subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk ìdánilẹ́kọ̀ọ́ wa